adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ọjọ́ èyí tó fi wá ṣe àwọn tí ó rí mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan oore àti albarka tó wà nínú ẹ̀ kí ọlọ́run kò ṣe wá ní ẹni tó nípìn nínú ẹ̀ ah, ní ìgbẹ̀yìn ìdánilẹ́kọ̀ọ́ wa adó lórí àyà 23 mẹ́tàlélógún a bẹ̀rẹ̀ láti orí àyà mẹ́ẹ̀dógún ọ̀rọ̀ ọlọ́run bá sọ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim hal ataka hadithu dhayfi ibrahim al-mukramin ǹjẹ́ ìròyìn àwọn àlejò ànábì ibrahim àwọn alápọ̀nlé ǹjẹ́ wọ́n débọ̀ rí jẹ́ gbọ́ ìròyìn àlejò anabi Ibrahim ọlọ́run sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n al'umma ni wọ́n sọ ọ̀rọ̀ náà fún torí àríkọ́gbọ́n tó wà nú ẹ̀ ká rí fi kọ́gbọ́n àmúlò tó wà nú ẹ̀ ká rí múlò ohun tó wà nú ẹ̀ sá fún ó dá lórí ànábì Lut ni ṣùgbọ́n orúkọ ànábì Ibrahim ni wọ́n kọ́kọ́ dákọ torí pé àwọn tí wọ́n bá ànábì Ibrahim lálejò ọ̀dọ̀ ànábì Lut gangan ni wọ́n lọ ṣùgbọ́n wọ́n dúró wọ́n yà láti ṣe ìró fún ànábì Ibrahim so ànábì Lut wọ́n ní ah, relation pẹ̀lú anabi ibrahim ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò anabi ibrahim ni ibn am ibrahim ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò bàbá anabi ibrahim ẹni pé ọmọ ọ̀nkù rẹ̀ ọ̀nkù ó lè jẹ́ ẹ̀gbọ́n bàbá ó sì lè jẹ́ àbúrò bàbá so bó ti wà ní èdè lárúbáwá náà nù kẹlma am náà ni wọ́n lù so orúkọ bàbá rẹ̀ ó ní láhà anábì Ibrahim pa ó ní alkhalil ẹni tí ọlọ́run ọba tí ó mú ní ọ̀rẹ́ ó ní abul arab ó ní bàbá àwọn lárúbáwá ó ní bàbá àwọn lárúbáwá ibi tí wọ́n ń gbé pẹ̀lú anabi ibrahim ó jìnà síra wọn anabi ibrahim òun gbé palestine níbi baitul maqdis bẹ́ẹ̀ ni lut òun gbé ọ̀nà sham ní ìlú syria lónìí so wọ́n lọ sí ọ̀dọ̀ anabi lot wọ́n wá yà sí ọ̀dọ̀ anabi ibrahim náà. إذ دخلوا عليه فقالوا سلاما نعم. قال سلام قوم Ànábì Ibrahim gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn wípé òun ni Abul Arab baba Lárúbáwá bákanáà òun náà ni abu bani israel òun ni bàbá àwọn banu israel gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó ti sọ́nà alkùnrán ti wípé millata abikun ibrahim ẹni pé ojú ọ̀nà bàbá yín annabi ibrahim huwa sammakumul muslimina min qabl wa fi hada òun ló sọ yín ní orúkọ mùsùlùmí lákọ̀ọ́kọ́ àti ìsìn èyí ni pé lákọ̀ọ́kọ́ fún àwọn al'umma tí wọ́n wá síwájú ẹ̀yin ìjọ ànábì muhammad sallallahu alaihi wasallam àti ẹ̀yin ìjọ ànábì muhammad sallallahu alaihi wasallam ó ní bàbá yín òun ló sì sọ yín lókọ mùsùlùmí bákan náà ó ní ẹni tí ọlọ́run ọba pa wá láṣẹ láti tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ ó ní ọlọ́run padà wá láṣẹ láti tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn tó sìn àwọn yahud àwọn náà sọ wípé àwọn wà lórí ọ̀nà ànábì ibrahim àwọn nasara àwọn náà ní àwọn wà lójú ọ̀nà annabi ibrahim bákan náà làwọn mùsùlùmí náà ń sọ ipá wọn wà ní ojú ọ̀nà annabi ibrahim ọlọ́ni thumma awhayna ilayka anittaba'i millata ibrahim hanifa wa ma kana minal mushrikin lẹ́yìn náà la ṣe fún ìwọ annabi muhammad sallallahu alaihi wasallam ipẹ́kẹ́ tẹ̀lé ìlànà annabi ibrahim ìlànà tó tọ́ ìlànà tó dúró ìlànà tí ò sí àìdẹ̀gbẹ́ sí òkùnkùn àti kápa òkùnkùn pẹ̀lú ìmọ́lẹ̀ pọ̀ àbí kápa irọ́ pẹ̀ mọ́ òdodo pọ̀ ẹ̀sìn anabi ibrahim kò rí bẹ́ẹ̀ ọmọ kana minal mushrikin anabi ibrahim ò sí nínú àwọn mushrik àwọn ọ̀sẹ̀ bọ́ bákan náà àwọn yahud àwọn náà ń sọ pé ojú ọ̀nà annabi ibrahim làwọn wà torí pé ọlọ́ni ma kana ibrahim yahudiyan wàlá nasraniyan wàlákin kana hanifan muslima wa ma kana min al-mushrikin annabi ibrahim kìí ṣe ẹ̀sìn yahudi kìí ẹ̀sìn nasara ṣùgbọ́n ẹ̀sìn tó ń sìn náà ni ẹ̀sìn islam mùsùlùmí ni anabi anabi ibrahim aleyhi salatu wasalam kò sì sí nínú àwọn ọ̀ṣẹbọ now uh, ìlú tí anabi lut tó ń gbé lẹ́yìn ìgbà wọn pínyà pẹ̀lú anabi ibrahim wọ́n jọ wà tẹ́lẹ̀ náà ni wọ́n sì jọ jáde nílé nígbà tí anabi ibrahim tó fi àwọn bàbá rẹ̀ lẹ̀ lórí ẹbọ tí wọ́n ń sìn wọ́n jọ jáde kúrò ni lẹ́yìn ìgbà tó gbé lọ́dọ̀ anabi ibrahim pẹ́ òun náà tó tẹ̀síwájú lọ sí ìlú Sham so anabi Ibrahim òun gbé Palestine anabi Lut òun gbé Sham so wọ́n á kọ́kọ́ yà ní ọ̀dọ̀ annabi Ibrahim láti fún ní ìró dùnú ìdákọlù àlẹ́ nígbàtí wọ́n lu wọlé bá annabi Ibrahim láìsẹ́ pé wọ́n wá ìyọ̀ǹda àti wọlé torí pé màláíkà làwọn wọ́n kàn débà náà ní nínú ilé rẹ̀ ó sì rí wọn tí wọ́n dúró pé àwọn àlejò ní faqalu salama so kó lè mọ̀ dájú pé àwọn tó wá bọ̀ wọn kìí ṣe àwọn oníjàmbá kìí sì ṣe àwọn oníjìbìtì àwọn aláìdá kọ́kọ́ sì ni wọ́n tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n sálámà sí kí ẹ̀mí rẹ̀ ó fi balẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀mí rẹ̀ ó balẹ̀ náà torí pé ìwọlé tán wọlé ìwọlé ó lòdì sí àlàádà nature àwọn èèyàn so eléyìí fi hàn pé àwọn eléyìí ṣé èèyàn ni wọ́n àbí màláìkà ni wọ́n wọ́n ní sàlámà kọ́ọ̀lá sàlám anábì ibrahim náà ní sàlám sàlámà sàlámù níbí ó ní pé àwọn màláìkà wọ́n sàlámà sí anábì ibrahim pẹ̀lú fi'il i mean jumla alfi'iliyah anabi ibrahim dá wọn lóhùn pẹ̀lú jumla al-ismiya èyí ni pé nínú ọ̀rọ̀ lárúbáwá ọ̀rọ̀ míì wà tí a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú verb òun wọ́n ń pè ní jumla al-fi'liya ọ̀rọ̀ míì wà tí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú noun òun ni fi'il jumla ismiya so jumla ismiya yẹn ó lágbára ju jumla fi'liya lọ so àwọn màláíkà wọ́n sọ fún anábì ibrahim nusallimu ilayka salama so anábì ni salamun alaykum so salamun tí anábì ibrahim wí ó ní salamun alaykum antum qawmun ghuraba la na'rifukum ẹ̀yin àlejò táwọn mọ̀ qawmun munkarun àwọn mọ̀ yín àlejò ní láti búlẹ̀ ti wá o faragha ila náà فراغ إلى أهله فجاء بعجل سمين tó àlejò wọlé akira tán kílókù ó ní pé fún àlejò níjókòó ká fún ní tí ó jẹ orí pé ẹni wá látọ̀nà tó dìn a ó dájú pé ó le má ti oúnjẹ jẹ láti ojú ọ̀nà tó ń bọ̀ so nǹkan àkọ́kọ́ tó yẹ ká ṣe náà ni ká fún làlejò lómi mú ká sì fún lóúnjẹ jẹ ṣùgbọ́n anábì Ibrahim kò ní ẹjọ́ kò mọ̀ dáwà ẹgbẹ́ ń lọ tọ́jú oúnjẹ fún yín torí pé tó bá wí bẹ́ẹ̀ ni wọ́n ní àà mọ́ wùlẹ̀ wàhálà kò sì fẹ́ bẹ́ẹ̀ torí pé yọ́ dàbí ẹ jẹun àbẹ́ ti jẹun ni so anábì Ibrahim faragha ìǹsẹ́là ọwá yọ ó kúrò ní ibi tí wọ́n jókòó sí pẹ̀lú kíákíá torí pé láti ṣe wọ́n lálejò kò sọ wípé ẹdúró dèmí mọ̀ ń bọ̀ wá kí n lọ mú oúnjẹ wá wọ́n wá lọ sí ọ̀dọ̀ àwọn ìyáàlì rẹ̀ láti lọ mú oúnjẹ wá fàjá àbí ìjìlín sẹ́mìnì ó wá lọ pa màálù èyí tó tóbi tó lálàáfíà èyí tí wọ́n ti wọ́n ti tán ti màṣúwìyà tí wọ́n sun tí wọ́n sun bí súyà torí pé ẹran tí a sun ó dùn ju ẹran tí a bọ̀ lọ so láti fi fún wọn ní oúnjẹ tó dá oúnjẹ tó dùn ọlọ dú màálù ní àyà mi ọlọ́ni fàmàlábìtá àǹjá àbìbíjìlẹ̀ kọ̀pẹ́ nígbà tó kú lọ́dọ̀ wọn bó ti gbé ẹran dénú bí ìgbà tó ẹ kó ti tọ́jú ẹlẹ̀ tẹ́lẹ̀ fàkọ́rọ̀bọ̀hú فقربه إليهم So Anabi Ibrahim àwọn ẹsẹ èèyàn sin ebi wọ́n jókòó sí ibẹ̀ náà ló gbóúnjẹ wá bá wọn ó sì sún oúnjẹ ọ̀hún mọ́ wọn kò ní ẹ dìde wá ẹ wá jẹun so níbi ẹ dìde wáhun ibẹ̀ ni àlejò yóò ti rí ìnira yóò rí ìtìjú àtàwọn nǹkan míì tí ó máa ń bá àlejò tí ó tó débi tí ó mọ̀ tẹ́lẹ̀ so ó gbóúnjẹ ọ̀hún síwájú wọn ni kọ́ọ̀là alá ta'kulun ọ̀rọ̀ tó sọ wípé ala ta'kulun ẹ̀ ní jẹun bí kò sọ wípé ẹ jẹun torí pé ẹ jẹun yun ni ìpaláṣẹ ni so ẹni apaláṣẹ àníyàn jùlọ lórí rẹ̀ ó wá ń sọ bí ìgbà tí ó ń ṣe ó ń kẹwọn ala ta'kulun ǹjẹ́ ẹ̀ ní jẹun bí náà. فأوجس منهم قالوا لا تخف وبشروه بغلام عليم àlejò tí a gbé oúnjẹ síwájú rẹ̀ tá a sì ní kó jẹun tá a wá dúró kó jẹ kó jẹ so nǹkan ó bọ́ sínú ẹ̀mí ẹni tí ó gbóúnjẹ fún àlejò so ń gbà tó rí pé wọn ò jẹun so tá àládà àlejò ní pé tá a bá gbóúnjẹ fún kó jẹ fa awjasa minhum khifa lẹ́rú bá bà ipe irú àwọn àlejò wo ni tá a gbóúnjẹ fún tí wọn ò tiẹ̀ jẹ ọlọ́run sọ níbi àyà mi pé falamma ra'a aydiyahum la tasilu ilayhim nakirahum wa awjasa minhum khifa nígbà tó rí pé ọwọ́ wọn ọmọ lọ bí oúnjẹ kọ́ mọ́ lọ sẹ́nu ẹ̀rú bà ọkàn rẹ̀ kọ́ ipe ah, irú àwọn àlejò ni wo ni. So now, قالوا قالوا لا تخف وبشروه بغلام عليم nígbà tí wọ́n rí pé ẹ̀rù bà wọ́n rí ìṣesí rẹ̀ láti fi fi lọ́kàn balẹ̀ wọ́n ní قالوا لا تخف má bẹ̀rù má bẹ̀rù inna ní àyà mi inna ursilna ila qaumi Lut wọ́n rán wa sí ọ̀dọ̀ ìjọ ànábì Lóòtù ṣùgbọ́n a wá ní láti fi láti ṣe ìró dùnú fún ọba fàbáṣàrúhu bí ghulamin alim wọ́n bá ṣe ìró dùnú ọmọ ọmọ tí ó nímọ̀ tí wọ́n ó bí wọn ò tí ì bímọ wọ́n sì ti dàgbà wọ́n ti rewú ìyàwó ti dàgbà dépò ó ti rò pé òun yá gàn bẹ́ẹ̀ ni bàbá náà ti dàgbà òun náà ti rò pé à kò tiẹ̀ sí pé àwọn ń bímọ láyé mọ́ fàbáṣàrúhu bí ghulamin alim wọ́n bá fún ní ìró dùnú ọmọ èyí ni pé wọ́n ń fún ìyàwó rẹ̀ ní ìró torí pò náà wà pẹ̀lú anabi ibrahim sara so ìró dùnú ọmọ tó ń fún yìí ó ní ishaq aleyhisselam kìí ṣe anabi ibrahim torí pé aya mi ọlọ́ni wamra'atuhu qa'imatun fadhahikat fabasharnaha بإسحاق ومن وراء إسحاق يعقوب ìyàwó rẹ̀ dúó ó ń gbọ́ ìròdùn náà tí wọ́n ń fún ọkọ òun la fún ní ìròdùn pé ó bí ọmọ tó kọ rẹ̀ ọmọ jẹ́ Ishaq lẹ́yìn Ishaq gan ẹ̀ ọmọ ọmọ tọmọ yín ó tún bí tẹ́yìn náà tún rí ẹni pé ọmọ ọmọ yín ní قالوا لو ت... لا توجل إنا نبشرك بغلام أليم má bẹ̀rù àwa fún ọ ní ròdùnú ọmọ ni ọmọ òní mímà qala abashartumuni ala amma saniya alkibaru fabima tubashirun ìpè ẹ máa fún mi ní ròdùnú pé ń bímọ lẹ́yìn ìgbà mo ti gbó irú ròdùnú wò lélẹ́yìí qalu basharnaka bilhaq wọn ni ìròdùnú òdodo là ń fún fala takun minal qanitin má ṣe jẹ́ ẹni tí ó mú ọkàn kúò níbi oore ọlọ́run ọba qala wa man yaqnut min rahmati rabbihi illa ad-dallun wípé kò sẹ́ni tí ó mú ìran kan oore lọ́dọ̀ ọlọ́run àyàfi ẹni tó bá ti sọnù فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم نعم síwájú eléyìí wọ́n pe ọmọ náà ní alim ọmọ onímímọ̀ torí pé ọlọ́run ṣe ní ànábì àwọn ànábì ọlọ́run ni wọ́n sì mọ̀ jù nípa ọlọ́run ọba bákan náà Ibrahim wọ́n fún ní ìròdùnú ọmọ wọ́n pè ní al-alim wọ́n ti sún fún ní ìròdùnú míì wọ́n pè ní halim so halim àti alim àwọn ọmọ méjì ní wọn kì í ṣe ẹyọkan ibi tí wọ́n ti fún ní ìròdùnú ọmọ alim ó ní anabi ishaq ṣùgbọ́n ibi tí wọ́n ti fún ní ìròdùnú ọmọ halim ó ní anabi ismail torí pé anabi ismail onísùúrù ni. Ismail, aláàánú ni ó dúó ti bàbá rẹ̀ ó sì ti bàbá ẹ̀ lẹ́yìn lórí tí bàbá rẹ̀ ń fẹ́ so eléyìí fi hàn pé ó jẹ́ ọkọ halim bákan náà anabi ishaq onímímà ni anabi ni bàbá anabi bàbá bàbá anabi so ó tọ́ka pé ní onímímà fa aqbalati imra'atuhu fi sarratin fàdọ́kẹ́t فضكت áhà وقالت عجوز عقيم nígbà tó ń fún ní ìbúrò ó dùn pé yóò bímọ gẹ́gẹ́ bí àlàádà obìnrin pẹ̀lú nǹkan ìmà nǹkan àròtìsẹ́lẹ̀ ló bá kígbe ní kígbe ìdùnnú ló bá fọwọ́ gbá ojú ẹ̀ pé níbo ṣé èmi náà ní tún bímọ kọ́lẹ̀t àjúzùn àkìm ti yàgàn yóò tún bímọ ní àyà mi ọlọ́ni qalat ya waylata a'alidu wa ana ajuzun wa hadha ba'li shaykha inna hadha la shay'un ajib ipe èése ń bímọ lẹ́yìn ìgbà mo ti dogbó ọkọ mi yìí náà sì ti gbó inna hadha la shay'un ajib nǹkan ìmọ̀lélé nǹkan nǹkan nǹkan mamaki lélé náà قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم ní àwọn màláíkà wọ́n sọ fún pé كذلك أي هكذا قال ربك báwọn lọ́lọ́run ọba rẹ̀ ti sọ kàmá akhbarnaka gẹ́gẹ́ bí a ti ń fún ọ nírò rẹ̀ yìí wa huwa qadirun ala dhalika bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe ọlọ́run ní agbára àti ṣe fala ajabun fi qudratihi kò sí nǹkan ìmà níbi agbára ọlọ́run ọba innahu subhanahu wa ta'ala huwa al-hakim ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni alladhi yadau al-ashiya mawadi'ahu èyí tó máa ń fi gbogbo nǹkan sí ààyè tó tọ́ al-alim ọba onímímà tó máa ń tọ́ dáa fẹ́ dáa níbi àyà yìí ọlọ́run ni ó júwe ara rẹ̀ pẹ̀lú alhakimul alim ní ọ̀pọ̀lọpọ̀ ààyè tí àwọn orúkọ méjì yìí ti wá nù alqur'an òun wá ní alàlímù hakim ṣùgbọ́n níbi ọlọ́run síwájú hakim pẹ̀lú ọlọ́run síwájú alim pẹ̀lú hakim ìdí ni pé láàyè yìí ọgbọ́n tó ń bẹ́ńbẹ̀ ó ju ìmọ̀ tí ń bẹ́ńbẹ̀ lọ lálákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé àwọn ẹni méjì wọn ò tètè bímọ wọ́n sì ti mú ọkàn kúrò ipá wọn ó ọlọ́run tí ó lọ́ ìbímọ wọn lára kó tó fi di ogbó yẹn ó ní ọgbọ́n tí ọlọ́run gbà lérò ń so òye ní bẹ́ẹ̀ tí kìí ṣe gbogbo ẹ̀dá ló máa mọ̀ èyí ni pé kò mí ni pé agbó àti yan kan pé a lè bímọ kò mí ni pé èèyàn ò lè bímọ à ń bẹ ọlọ́run kó ṣe nǹkan fún wa ó pẹ́ kó tó ṣe èèyàn mí ni pé ọlọ́run ní í ṣe é kọ́ọ̀nù ha ẹlẹ́ẹ̀kejì ni pé àṣẹ́ni ó darúgbó máa ń bímọ ẹni ó ti mú ọkàn kúrò ipò wọn ó bímọ àṣẹ máa ń bímọ so lọ́pọ̀ ọgbà àìní sùúrù wa a máa bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn nígbà tí ọlọ́run ọba tètè gba àdúrà wa a rò pé ọlọ́run ọba ti gbàgbé wa ni àwọn ẹlòmíì gan wọn mọ̀ dánlọ́n lẹ́bi nínú ọ̀rọ̀ wọn wípé ọlọ́run ti gbàgbé òun òun kúkú bẹ náà bẹ náà náà wọn gbọ́ irú ayé wo lòun wá so kìí ṣe tí ó dáa ni fún mùsùlùmí láti máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí láti máa dọ́lọ́run ọba lẹ́bi àwọn àfáà ní gbogbo àdúrà tá à ń gbà ọwọ́ tá à ń ra sọ́lọ́run tó bá pé mùsùlùmí ni wá a sì ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti ànábì rẹ̀ àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama àdúrà wa gbà ọgbà ní ọ̀nà mẹ́ta ìmọ̀ kọ́lọ̀hún ṣe ń tà ń béèrè lọ́wọ́ wa kó se fún wa lásìkò tà ń béèrè rẹ̀ ìmọ̀ kọ́ yẹ pé ń tà ń béèrè yun ọlọ́run ti mọ̀ nínú ọgbọ́n rẹ̀ láti mú ìmọ̀ rẹ̀ pé ń tà ń béèrè yun kìí ṣoore ni fún wa mélòó lẹni tí ń bẹ ọlọ́run kó bímọ tó bímọ kọ́ wá bí ọmọ òun tán kìí sọmọ tí tó tó tó ti ń fẹ́ ọmọ tí ó ṣe ìparun fún ni mélòó lẹni tí ń wówó tó pé owó nǹkan náà ní sábàbí àlákà rẹ̀ so ọlọ́run ti mọ̀ ìdínú tọ́lọ́run fi fún wa ní tá à ń béèrè yóò wá fún wa ní nǹkan míì tá à béèrè tó pé òun ní orí fún wa ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta nù ẹ̀ ni pé kọ́ àmọ́ tiẹ̀ wá ṣe nǹkan kan náà fún wa nílé ayé gbogbo tá à béèrè ká má rí ṣùgbọ́n jọ̀gbẹ́ndẹ́ alkiyama ọlọ́run yóò wá fi ṣe ìpele ìpele ẹ̀san fún wa torí pé nígbà tá à ń bẹ lọ́n tá à ń bẹ lọ́n tá à ń bẹ lọ́n ẹ̀sìn là ń sìn so ẹ̀san ẹni tó sin ẹ̀sìn tó sin ọlọ́run ọba ńlẹ̀ ayé òun náà ni kọ́lọ́run san ẹ̀san dáadáa fún un innahu huwal hakimul alim ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni ọmọ ọgbọ́n ọmọ kí ni tá à ń fẹ́ ó sì mọ èwo ló jẹ́ oore fún wa so gbogbo ìgbà tí ọmọ ànábì adam tí bá ń rawọ́ sọ́nà kó gbà pé ọlọ́run ọba ti gbàdú òun ó lè jẹ́ pọ́nà míì ni wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun alhakim ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ náà nu ọgbọ́n ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run ọba onídàájọ́ ẹ̀ntọ́ pé tí ọba dá ẹjọ́ náà kò sí ẹnikẹ́ni tí ó bi ọlọ́run lẹ́pa léèrè báwo ló ṣe dájọ́ ọ̀hún bákan náà ọlọ́run ọba ọba onídéédé ni kì í ṣe èèyàn jẹ lórí àwọn ẹ̀dá rẹ̀ alaysa bi ahkamil hakimin ǹjẹ́ ọlọ́run ọba kò wá jẹ́ ẹni tí ó jẹ́ ọba ọba onídàájọ́ tó ju gbogbo onídàájọ́ lọ قال فما قال فما خطبكم أيها المرسلون نعم Ibrahim kìí kọjọ́ gbogbo àwọn àlejò tóun ti ń gbà wọ́n yàtọ̀ sí gbogbo àlejò àkọ́kọ́ wọ́n gbóúnjẹ wá wọn ọ̀jẹ́ ó fi hàn pé àwọn àlejò yìí è jẹun onípa màláìkà ni wọ́n ò níkùn ẹni ó níkùn ní jẹun wọ́n è gbọ̀nsẹ̀ dépò wọn tọ̀ torí pé wọn ò jẹun bẹ́ẹ̀ ni wọ́n è lóbìnrin so kí ni wọ́n fẹ́ jẹun fún so ó sì mọ̀ pé ìró dùnú tán fóun òun kọ́ ni òun nìkan kọ́ ni tí wọ́n bá wá wọ́n ti sọ pé wọ́n rà wọ́n lọ sí ọ̀dọ̀ ànábì lùtù ànábì lùtù sì ní ọmọ aya rẹ̀ ni torí pé ọmọ ẹ̀gbọ́n bàbẹ́ àbí ọmọ àbúrò bàbá rẹ̀ ni ọfẹ́ mọ̀ kí ni nǹkan tí wọ́n lọ ṣe ní ọ̀dọ̀ ànábì lùtù qala fama khatubukum ayyuhal mursalun pé ma sha'nukum kí ni tí ń gbé yín lọ gangan qalu inna ursilna qalu inna ursilna ila qawmin mujrimin wọ́n ní àwa ursilna ila qawmin mujrimin wọ́n rán wa ni wọ́n rán wa lọ sí àwọn àwọn àjọ ọ̀daràn kan wọ́n ti dáràn àwa fẹ́ fi ìyà ọ̀ràn wọn jẹ wọ́n so ọlọ́run rán wa lọ bá wọn ni inna allaha arsalana ila qawmin qad ajramu li kufri billah ọlọ́run rán wa lọ sí ọ̀dọ̀ àwọn àjọ kan tí wọ́n ti ṣe dáràn torí pé wọ́n kọ̀ wọn gbọ́tọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ní àyè ibòmí wa lutan idh qala atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin kíni ọ̀daràn táwọn táwọn àjọ yìí ń ṣe ọlọ́run ni anabi lut nígbà tó ń sọ fún àwọn àjọ rẹ̀ ipe èése yín tẹ́ fi máa ṣe ìwà àbàjẹ́ tó pé kò sẹ́ni ó síwájú yín ṣe rí nínú gbogbo ẹ̀dá innakum latatuna rijala shahwatan tẹ́ ti gbọ́ ṣàwà ọkàn ilẹ̀ gbé ṣàwà yín lọ bá mẹ́ndúni nìsá àyàtọ̀ sóbìn tó lọ ń da yín papọ̀ torí èèyàn bal antum qawmun musrifun ẹ̀yin ìjọ tẹ́ ẹ̀ máa ń kọjá àlà ni oní ẹ ti kọjá ẹnu àlà èyí ṣe yín tẹ́ ẹ fi àwọn obìnrin tó lọ ń da tí wọ́n jọ jẹ́ kíní pẹ̀lú yín tẹ́ ń lọ bá ọkùnrin ara yín so eléyìí ó fi hàn pé ọ̀ràn tí wọ́n dá ni pé wọ́n ń bá ọkùnrin lò yàtọ̀ sí obìnrin èyí tó ń pè ní lùwà so bákan náà gbogbo ẹni tí ó bá wúrú wà ìjìyà tó le òun ni ọlọ́run ló dálẹ̀ fún ẹni tí ó ṣe àtẹni tí wọ́n jọ ṣe pẹ̀lú ẹ̀ torí pé pípa ni alfa'ili wal maf'ulun pípa ni wọ́n pa wọn torí pé annabi sallallahu alaihi wasallam oni من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل wal gbogbo ẹpa ẹni tí ń ṣe ẹpa ẹni tí wọ́n ń ṣe papọ̀ torí pé pípa wọn ló fi lóore fún yín tẹ́ mú ẹ̀gbin àti ìdọ̀tí àtàbúrú kúrò láàrin yín torí pé iṣẹ́ tó burú ni wọ́n ń ṣe. ìdí tí luwat tó fi burú ju zina lọ ni pé tẹ́ bá jọ rí téèyàn bá rí ọkùnrin pẹ̀lú ọkùnrin tí wọ́n jọ ń lọ ní títì ta ló fẹ́ lo ro aburú kan sí wọn ọkùnrin àti ọkùnrin ni kò sí nǹkan kan tí èèyàn fẹ́ rò fún sí wọn abẹ́ rí tí wọ́n lọ nínú ọjà eléwo ni wọ́n mọ̀ sọ pé ta lẹ́ni tí ń jọ tí wọ́n jọ ń lọ yìí kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ kódà bí wọ́n jọ wà nínú yàrá kódà kan lo áwà mẹ́wàá nínú yàrá ẹ̀ kàn ní ronú kàn wọ́n torí pé kì kò sínú ìṣẹ̀dá ọmọ ènìyàn wípé ọkùnrin àtọkùnrin wọn ní nǹkan kan tí wọ́n ń ṣe papọ̀ so n tó fi burú nù tó yẹ gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ wọn bá hàn pé wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ká mú wọn kúrò lórí ilẹ̀ torí pé zina òun ó ṣe ó fúyẹ́ torí pé tẹ́ bá rí ọkùnrin pẹ̀lú obìnrin tí í ṣe ìyàwó ẹ̀ èèyàn ó tètè mọ̀ pé kí ni kúlọ̀pá arákùnrin papọ̀ sórí mímọ̀ rẹ̀ kò ní jẹ́ kóun náà máa rìn lórí títì pẹ̀lú obìnrin tí èsè títì ẹ̀ so ṣùgbọ́n luwat kò rí bẹ́ẹ̀ ọlọ́ni iná òrùsílná ilẹ̀ àkọ́wùmí mújìrìmí lè lórísílẹ̀ àléyìn ìjárọ̀ tàmìntìn arán wa lọ sí ọ̀dọ̀ àwọn àjọ kan tí wọ́n ti dáràn torí ká lè rọ òjò òkúta lé wọn lórí ká lè rọ òjò òjò tí tó jẹ́ òkúta òkúta yìí láti inú ẹrẹ̀fọ̀ ni ẹrọ̀fọ̀ yẹn wọ́n ti wá ó ti wá jóná tó ti di kí ni wọ́n ń pè bricks tó ní pé gbogbo ẹnikẹ́ni tí òkúta yẹn bá bá yọ parun ni ọlọ́run ní musawwamatan inda rabbika musawwamatan inda rabbika lil musrifin ojú òkúta yìí táàrọ̀ lé wọn lórí gbogbo òkúta tí ó bẹ́ nìkọ̀ọ̀kan wọn àti sàmì sí àti kó ẹni tí òkúta wọn lọ bá kódà kò lè mísì ẹ̀ torí pé musawu amatan inda rabbika òkúta yẹn tá a fi parun àti sàmì sí ó kọ ti wà lórí ẹ̀ lil musrifin nítorí àwọn tí wọ́n kọjá ẹnu àlà ọlọ́run sọ láyé ibùmí pé walamma ja'at rusuluna Ibrahima bil bushra إنا مهلكوا أهل هذه القرية إن أهلها كانوا ظالمين nígbà tí òjíṣẹ́ wa dé bá anabi ibrahim pẹ̀lú ìró ìdùnnú a sọ fún un pé àwa ń lọ pa àwọn ìjọ kan rẹ àwọn ìjọ kan à ń lọ pa wọ́n run torí pé ti jẹ́ òbílẹ̀ jẹ́ wọ́n jẹ́ alábòsí kọ́lá inna fiha inna fiha lóòtọ́ wọ́n bẹ̀rẹ̀ sí jiyàn pẹ̀lú àwọn àwọn ìpẹ̀ èé ṣe tẹ́ lọ pa wọ́n rẹ́ ẹ̀mọ́ pàdé bí lùtù wà nù ẹ̀ní ẹni ìrẹsì lòun bẹ́ẹ̀ bá pa wọ́n rẹ́ parẹ́ pa náà rẹ mọ́ wọn qalu nahnu a'lamu biman fiha wọ́n ní àwa ma àwọn òwò ni wọ́n wà nù rẹ̀ nínú lanunajjiyannahu wa ahlahu illa imra'atahu kanat minal ghabirin òun o annabi lut àti àwọn èèyàn ilé rẹ̀ a gbé wọn yọ kúrò nínú aburú náà àwọn ò ní parun àyàfi ìyàwó rẹ̀ nìkan tó ń jẹ́ nínú àwọn olùbàjẹ́ oníbàjẹ́ èèyàn so òun náà yọ parun pẹ̀lú àwọn tá a parun وأخرجنا من كان فيها من المؤمنين so nígbà tí ìyàn jíjà yìí tó pọ̀ láàrin annabi Ibrahim pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́ni ya Ibrahim a'rid an hada ìwọ anabi Ibrahim ṣe mú ẹnu kúrò lórí àlámàrí innahu qad jaa amru rabbik àṣẹ ọlọ́run ọba rẹ̀ ti ó ti dé kò sì sí ẹnikẹ́ni tó lè yí padà innahum atihim adhabun ghayru mardud ìjìyà yóò bá wọn torí ìjìyà náà kò sí ẹnikẹ́ni tó lè dá ìjìyà náà padà fa akhrajna man kana fiha minal mu'minin fama wajadna fiha ghayra baytin minal muslimin ọlọ́n ni a gbé wọn yọ àwọn tí wọ́n jẹ́ múmìnì a yọ wọn kúrò nínú ìlú yíyọ kúrò nínú ìlú tọ́lọ̀ yọ wọn kúrò ọlọ́run sọ fún anabi Lut àwọn òjíṣẹ́ wọ́n sọ fún anabi Lut láti ọ̀dọ̀ ọlọ́run pé ah, la wala tahzan má bẹ̀rù má sì banújẹ́ inna munajjuka wa ahlak àwa a ṣe àkóyọ fún ọwọ́ àti àwọn èèyàn ilé rẹ̀ illa imra'atak àyàfi àfìyàwó rẹ̀ nìkan kanat min al-ghabirin òun wà nínú àwọn tí wọ́n parun inna munziluna ala ahliha inna munziluna ala ahli hadhihi al torí pé a mú ìjìyà ìjìyà tó burú láti òkè tá a sọ̀kalẹ̀ lórí àwọn ìjọ rẹ̀ bí ma kánú yafsukun torí pé wọ́n ń ṣe ìbàjẹ́ ọlọ́ni fa asiri bi ahlika bi qit'in min al-layl torí díẹ̀ yìí yára kó mú àwọn ìyáàlì rẹ̀ fúò nínú ìlú nínú lálẹ́ lásìkò kan lálẹ́ wala yaltafit minkum ahad wọn ni kẹ́ni ò gbọ́dọ̀ wẹ̀yìn àyàfi ìyàwó rẹ̀ nìkan wọ́n wẹ̀yìn tẹ̀ torí pé òun wà náà tí wọ́n parun innahum musibuha ma asabahum in tí ó bá wọn yóò bò náà inna maw'idahum as-subh àsìkò tá a fílẹ̀ fún wọn tá a pa wọn rẹ́ àárọ̀ ni alaysa as-subhu bi qarib ǹjẹ́ àárọ̀ wa ti súnmọ́ báyìí so kẹ́ ẹ yára wọ́n bá jáde kúrò so ọlọ́ni fa akhrajna man kana fiha minal mu'minin la bá mú kúrò nínú àwọn tí wọ́n jẹ́ mùmínì amú wọn kúrò nùlú fama wajadna fiha ghayra baytin minal muslimin nígbà tá pa wọ́n ran tá pa wọ́n run tán ààrí nǹkan kan nùlú ju ilé kan lọ ilé òun àwọn nìkan ni wọ́n jẹ́ mùsùlùmí ó ní ilé ànábì Lut kéèyàn máa pe àwọn àjọ ìlú odidi kéèyàn máa ṣe wáàsí fún ọkọ wa má jẹ́ pé kò sẹ́ni kankan tó gba wáàsí ànábì ọ̀hún gbọ́ àyàfi ilé rẹ̀ nìkan nínú ilé rẹ̀ ọ̀hún náà ẹlòmíì náà tún wà tó náà tún jẹ́ kèfèrí òun nìyàwó ẹ̀ so a rí pé àwọn ọlọ́run ọba ó máa ń dá àwọn ànábì ọlọ́run ọba náà ọlọ́run máa dá wọn wò ṣùgbọ́n ohun tí a fẹ́ wò níbí ó ní pé ọlọ́run ní amú àwọn tán jẹ́ múmi ní kó ń lò torí pé nígbà tí ànábì ti ń pèpè ti ń pèpè àárílé kan tó jẹ́lé tí wọ́n ní ìmánì ju ilé àwọn mùsùlùmí lọ ọlọ́run dákọ mùsùlùmí ó sì dákọ múmìnì kí ni ìyàtọ̀ wọn èése tọ́lọ́run sọ pé ààrí kan ju ilé àwọn múmìnì lọ torí pé bá a ṣe péjọ ń lu ìní ìsìn àwọn mùnáfìkì wà nínú wa tó yẹ pé kèfèrí làwọn wọ́n tún wá lékún wọ́n lé kèfèrí wọ́n tún wá kún àbòsí torí pé wọ́n fi ń han àwọn èèyàn lóde pé mùsùlùmí làwọn ṣùgbọ́n nínú kèfèrí ni wọ́n so bákan náà ó ní ilé anabi lut kì í ṣe gbogbo wọn ni múmìnì ẹnìkan wà nínú wọn tó yẹ pé kèfèrí lòun ṣùgbọ́n kèfèrí rẹ̀ kèfèrí tó pamọ́ ni torí pé àbòsí ló ń ṣe ọlọ́run ni àmúkúrò ń lò nínú wọn nínú àwọn tó pé múmìnì ni wọ́n àwa rílé kankan nínú gbogbo onú ilé yìí pátá tó pé ilé mùsùlùmí àfẹ́ ilé kan ṣoṣo ó ní ilé ànábì lò náà. فيها آية للذين يخافون العذاب الأليم نعم عفوا so aláka pẹ̀lú imani àti muslim imani àti islam alákọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ alágbára díẹ̀ ó ní pé ìgbà míì tí a bá dákọ muslim àwọn múmin àwọn náà wọnú rẹ̀ ìgbà míì tí a bá dákọ múmin mùsùlùmí náà wọnú wọn ṣùgbọ́n tí a bá wá dákọ méjèèjì papọ̀ gbogbo méjèèjì ló ní ìtumọ̀ yàtọ̀ torí pé èyàn ò lè jẹ́ mùsùlùmí láì ní ìmánì èyàn ò sì ní ìmánì láì jẹ́ pé ó gbọ́lọ́run ọba gbọ́ nígbàtí wọ́n bi ànábì sallallahu alayhi wa sallam kí ni islam ó ní ó ní ká gba ọlọ́run ọba gbọ́ ká kírun ká gbààwẹ̀ ká yọ zàká ká lọ hajj a ó rí pé gbogbo tí ànábì sallallahu alayhi wa sallam kàálẹ̀ àwọn sẹ́tà ń ṣe pẹ̀lú oríkèé ni ṣùgbọ́n gbà wọ́n bi sallallahu alayhi wa sallam kí ni ìmánì ó ní ní ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ká gba àwọn òjíṣẹ́ gbọ́ ká gba àwọn tíra rẹ̀ gbọ́ ká gba ọjọ́ gbéǹde àlìkìyàmà gbọ́ ká gba kádàrá gbọ́ èyí tó dánú àti èyí tí ò dáa a ó rí i pé gbogbo ohun tí ànábì sáà sálà ń ka alẹ́ yìí kìí soríkèé láàfin ń ṣe ọkàn láàfin ṣe tàwa lórí ọkàn ọ̀hún so ìdí nu tó jẹ́ pé kò lè kò lè rọrùn láti jẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí láì kò sì jẹ́ ẹni tó ní ímánì ó lè jẹ́ pé ímánì rẹ̀ yun ìmánù tọ́kàn fi hàn lásán ni ó jẹ́ pé kèfèrí rẹ̀ inú lọ́wọ́ ni àwọn mùnáfìkì so àlàkà Islam àti mu'min o àlàkà ni tó lágbára dé ọgbọ́n ìkejì tí a tún rí kọ́nù àyà ni pé ọlọ́run pa ìyàwó ànábì Lóòt ọlọ́run parun máwọn tí wọ́n parẹ́ kí ni iṣẹ́ tí ìyàwó ànábì lùtù tó ń ṣe tọ́lọ̀ ń fi parẹ́ ṣé alfàṣà tí àwọn àjọ rẹ̀ ń ṣe sóun náà ń bá wọn ṣe ni kì í ṣe pé ń bá wọn ṣe ṣùgbọ́n ń ràn wọ́n lọ́wọ́ ó ń ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn àfáà ni wọ́n ní ń gbà míì òun ni máa hà láti àwọn èèyàn lù pé ànábì lùtù ti lálejò so tálejò bá dábá tó bá dé bá torí pé ọ̀pọ̀ ọgbà àwọn àlejò máa ń wá látọ̀nà tó jìn wá sí ọ̀dọ̀ ànábì Lut bákan náà máa ṣe ń wá sí ọ̀dọ̀ ànábì Ibrahim òun ni ó wá ṣe aláàtí pétọ̀ àlejò ti wá ọ̀ẹ́ máa bọ̀ wá wọ́n níṣẹ́ tí ń ṣe nìyẹn ọlọ́run ni daraba Allahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lutin kanata tahta abdaini min ibadina salihin فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọlọ́run ṣe mìtálì ó ṣe àpèjúwe pẹ̀lú àwọn kan tí wọ́n ṣe àìgbàgbọ́ ìyàwó ànábì Nuh àti ìyàwó ànábì Lut wọ́n wà lábẹ́ ẹrú ọlọ́run méjì tí wọ́n jẹ́ ẹni ṣeere fakhanatahuma wọ́n bá ṣàbòsí pẹ̀lú àwọn ọkọ wọn falam yughniya anhuma minallahi shay'a àwọn ọkọ wọn yẹn wọn ò lè ṣe nǹkan kan fún wa nígbà tí ìparun dé wa qila dukhula an-nara ma'a ad-dakhilin wọ́n wá sọ fún ọlọ́jọ́ ń gbẹ̀lẹ̀ kẹ́mà tí ẹ̀yin ní ìyàwó ànábì Lut wọ́n ní ìyàwó ànábì Nuh ẹ̀wọ̀ná pẹ̀lú àwọn tí wọ́n wọ̀ná so kò kìí ṣe nǹkan ìmọ̀ kárí pé àwọn tí wọ́n jọ ń gbé méjì lọ́kọ láyà kẹ́nìkan jẹ́ ẹni tó ní ìmánì kẹ́nìkejì ó sì jẹ́ ẹni tí ò ní ó lè jọ́kọ ni ó sì lè jẹ́ ìyàwó náà ni torí pé èyí tí ọkọ rẹ̀ jẹ́ kèfèrí ó ní ìyàwó tani ìyàwó fìràwùn ìyàwó fìràn ẹni ire lòun ọkọ rẹ̀ sì jẹ́ kèfèrí ọlọ́ni wàtàrọ́kúnná fíhà ayàtà lílẹ̀bínà yà kọ̀fúnà làdábà làlẹ́mù àwa fi sí inú ìlú tá a ti pa wọ́n run a fi àmì sí a fi wọ́n lẹ̀ ìparun wọn a àríwòye ìbẹ̀rù fún gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ̀rù ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó sì ń bẹ̀rù ìjìyà ọlọ́run ọba ọlọ́ni walaqad tarakna fiha ayatan bayyinatan liqawmin yaqilun àkíkà a fi àmì sínú ìlú wọn kó lè máa jẹ́ àríkọ́gbọ́n àríwòye fún gbogbo ẹni tó bá ní ọgbọ́n lórí tó nírònú tó sì ń bẹ̀rù ìjì ọlọ́run ọba tó le kó sì kún ó lè mọ̀ pé àwọn òjíṣẹ́ ọlọ́run sọ̀dìkún olódodo ni wọ́n mùsọ̀dìkún ẹni tí a máa ń gbàgbọ́ ni ṣùgbọ́n táwọn ń gbà táwọn ọ̀gbà òjíṣẹ́ gbọ́ ìdínú tá a fi pa wọ́n run pẹ́sọ tí a kà yí ìgbẹ̀yìn rẹ̀ ní àyà yìí àwọn ọgbọ́n àti àwọn ìdájọ́ tó wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ó fi hàn pé àwọn ìròyìn àwọn èèyàn tó ti kọjá tí al ń fún wa nígbà míì ìròyìn àwọn èèyàn rẹ̀ nígbà míì ìròyìn àwọn èèyàn bú ọ̀daràn ọgbọ́n wà nínú ẹ̀ lè àtẹ́bìrọ̀ mẹ̀mbáàdọ́hún bí hàlì torí pé àwọn tí wọ́n ń bọ̀ wá kí wọ́n lè máa rí àríkọ́gbọ́n pẹ̀lú àwọn tí pẹ̀lú àwọn tí wọ́n ti kọjá bóò ni ìgbẹ̀yìn wọn ṣe rí kí ni tí wọ́n ṣe bóò lọ́lọ́run ṣe pa wọ́n run kó lè máa jẹ́ àríwòye fáwọn tí wọ́n bá ń bọ̀ lẹ́yìn wọn nídàkejì ó ní pé kísọ̀ yìí ó fi àjùlọ tí ànábì Ibrahim tó ní ọlá tí ànábì Ibrahim tó ní lọ́dọ̀ ọlọ́run ọba nígbàtí ọlọ́run fẹ́ bere kísọ̀ yìí ó fi kísọ̀ ànábì Ibrahim ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó ń ti pé kì í sóhun la gbàlérò láti sọ ròyìn rẹ̀ ìròyìn ìjọ ànábì Lut la fẹ́ sọ torí pé àwọn ni wọ́n kọ̀tọ̀ ọlọ́run ọba so eléyìí wà nù jùlọ torí pé ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ ànábì Ibrahim ní ìfẹ́ tó pọ̀ nídàkẹta ni pé bóòlà ṣe é ṣàlejò tá a bá fẹ́ ṣe àlejò ànábì sallallahu alaihi wasallam ní ẹ pọ́n àlejò lé bóòlà ṣe pọ́n àlejò lé ànábì Ibrahim ó kọ́ wa ní bá àti pọ́n àlejò lé torí pé ànábì Ibrahim ó dàbí ẹni pé ilé rẹ̀ ilé àlejò ni. Pe, so gbogbo ògbà ó ti tọ́jú àwọn nǹkan àlejò lẹ̀ gbogbo ẹni ó bá wá bí ohun tí ó mú tí ó jẹ ibi tí ó sùn ó ti wà so alákọ̀ọ́kọ́ nú ẹni pé a máa ń pọ́n àlejò lé pẹ̀lú ọ̀rọ̀ a sì ń pọ́n àlejò lé pẹ̀lú iṣẹ́ gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salatu salam bó ti ṣe so nígbàtí wọ́n wọlé wọ́n sálámà ó dá wọn lóhùn torí pé ọ̀pọ̀ ń gbà míì àwa tá a bá ti fẹ́ ń tọ́ wá bọ́ sálámà gan ní dá lóhùn a máa béèrè hàn hàn kí ni tó dé kí lẹ bá wá eléyìí ọkọ̀ pọ́n ẹni ó dé bá wa bó ti wulè orí ká gbọ́n tí ó mú wa wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam alákùnrin kan ó wá ìyọ̀dá láti wọlé ànábì sallallahu alaihi wasallam nígbàtí wọ́n sọ pé lágbájá ni ń lọ fẹ́ wọlé ànábì sọ ànábì ni bi'sa al-ashir bi'sa akhul ashir èyí ni pé ọmọ ìyá tó burú lẹ́ni tó dé yìí wọ́n ní Aisha ọgbọ́n tí ànábì sallallahu alaihi nígbà wọlé ọsánábì ànábì tújúlẹ̀ fún pẹ̀lú ẹ̀rín ìwọ́n ń yẹ àìṣà lẹ́nu pé ọkùnrin tí ànábì sọ̀rọ̀ rẹ̀ báyìí òun náà ni ànábì tújúlẹ̀ ló ń bá rẹ́rìn papọ̀ yìí ń bọ̀ lọ tán ni àìṣà wa bí ànábì sallallahu alaihi wasallam léèrè èé ṣe tó sọ báyìí pẹ̀lú arákùnrin ń bọ̀ wọlé tán tó tújúlẹ̀ fún un ní ìwọ àìṣà ṣé ọmọ mi pẹ̀lú ọmọ mi ní ẹni ẹni ni ọmọ pé irú àwọn yìí àwọn tá a sá fún gbogbo ẹnikẹ́ni tí aburú wọn tí ń tí ń pa ọmọlàkejì lára ọtọ́kasá fún so kò mí ni pé ẹni à ń fẹ́ lọ́wọ́ bó ti wulẹ̀ orí kódà pé ẹni tá à fẹ́ lọ́wọ́ o ká tújú lẹ̀ fún ká panlé so ó lè jẹ́ pé àpọ́nlé tá a pọ́nlé ó lè yí èròǹgbà rẹ̀ padà sí wa so wọ́n sálámà anabi ibrahim òun náà dáhùn pẹ̀lú sálámà tó dáa torí pé ọlọ́run ní wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha nígbà tí wọ́n bá kí yín pẹ̀lú kíkí kan ẹ dáhùn pẹ̀lú kíkí tó dáa ju èyí tí wọ́n fi kí yín lọ nígbà àwọn màláíkà tí wọ́n kí anabi ibrahim pẹ̀lú sálámà jumla fi'liya òun dá wọn lóhùn pẹ̀lú sálámà jumla ismiya torí pé jumla ismiya ó lágbára ju jumla fi'liya lọ so ó wà nù sharia islam tí wọ́n bá sọ pé assalamu alaikum káwa náà sọ pé wa alaikum salam wa alaikum salam ó dáa ju assalamu alaikum lọ àbíkátẹ̀ tún fi kún alaikum salam wa rahmatullah àbí ká tún fi kún aleikum salam wa rahmatulahi wa barakatu gbogbo eléyìí ọba ọba ṣeré àmú so gbogbo eléyìí ọba ṣeré àmú bákan náà nígbà ìdáhùn sálámà ó lè jẹ́ pé lẹ́tà ni wọ́n kọ sí wa gbogbo orú àwọn nǹkan báyìí a máa overlook ẹ̀ wọ́n kọ lẹ́tà sí wa pé assalamu alaikum ah, lágbájá ọmọ lágbájá báyìí báyìí ni ìwé mi rí so àbí èèyàn náà rán wípé ẹ lágbájá ó rán mi sí ọ ó sì ń ṣe salamu alaikum sí ọ so ó padànà káwa náà dáhùn sálámà rẹ̀ a lè dáhùn pé wa alayka wa alayhi salam ìwọ tó mú tí wọ́n rán ṣẹ́ àti ẹni ọ̀ràn gbogbo yín pátá àláfíà ọlọ́run kó máa bá yín àbí káti ẹ̀ wá dáhùn sálámà ẹni tí wọ́n rán ṣẹ́ sí wa bákan náà tó bá yẹ pé lẹ́tà ni àbí text message so ó yẹ káwọn náà sọ pé wa alaikumus salam pé mo rí ìran mo rí tí ọ̀ràn ṣẹ́ mo sì gbọ́yé so ìyẹn ti dáhùn sálámà yẹn ni torí àwọn àfáà ní ìdáhùn sálámà wájib ni ọ̀ràn èèyàn ni tọ́ bákan ó wà nù adab níbi sálámà kọ́ pé ọmọ kékeré o ní ọ̀kọ̀ọ̀kọ́ sálámà ságbàlagbà o lè máa expect kọ́ pé ẹni ó ju ọlọ́run ní kọ́kọ́kọ́ sálámà sí ọ wọ ọmọ tó kéré o sálámà sí ẹni ó ju ọlọ́ so ṣùgbọ́n gbà míì tọ́mọ yìí kí ọba sálámà àgbàlagbà náà lè ṣe kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tó dáa jù onìkọ́mọdé kọ́kọ́kọ́ sálámà sí àgbàlagbà bákan náà ẹni tó ń rìn tó bá wọn kan tó ń jókòó òun tó ń wà ní dúró tí ń rìn òun ni ó kọ́kọ́ sálámà sí àwọn tó ń wà ní jókòó bákan náà àwọn àjọ tí wọ́n ń lọ tí wọ́n rọra pọ̀ àwọn tí wọ́n pọ̀ ju àwọn àjọ kejì lọ so àwọn tí wọn ọ̀pọ̀ yún àwọn ni wọ́n kọ́kọ́ sálámà sí àwọn àjọ tó pọ̀ wọ́n lè jẹ́ márùn sí mẹ́rin wọ́n lè jẹ́ mẹ́ta sí márùn so àwọn tí wọ́n jẹ́ mẹ́ta àwọn ni wọ́n kọ́kọ́ sálámà sí àwọn tí wọ́n jẹ́ bíi márùn bákan náà a wà lórí kẹ̀kẹ́ a wà lórí machine àbá ń gun mọ́tò lọ ẹni afẹ́ kí sì rìnsẹ̀ lọ àwa tá a wà nínú mọ́tò àwọn alákọ̀ọ́kọ́ sálámà sí ẹni tí ń lọ kí ni ìdí torí ká fi mọ́ wò pé a ní àjùlọ lórí rẹ̀ bákan náà kó fi kó lè má jẹ́ pé òun náà tó máa ṣe àṣàdà ẹ̀rí ó rí mi o torí pọ́wà nù mọ́tò yìí ni ó fi kí mi nígbà bá ń náà bá rinṣẹ́ àjọ máa pàdé so yóò ti lérí rẹ̀ nú so kírú èyàn ọba lè má wáyé kó jẹ́ ní onírẹ̀lẹ̀ ìwọ́ tó wà nù mọ́tò nu lọ́kọ̀ọ́kọ́ sálámà sí ẹni tí ń rìn lẹ́sẹ̀ àáfà ẹkú kódà kó tiẹ̀ dúó kó náà rí kó dúó ìgbà míì gan torí àpánlẹ̀ ẹlòmíì máa kú ònú mọ́tò tó wà yóò tún sọ̀kalẹ̀ láti kí ẹni tí ń rìn lẹ̀ tó gbogbo ọba kọjá lọ tán instead kọ́ máa ṣe ásádà rẹ inú rẹ̀ ó máa dùn yóò tún máa pa orí pé ah, ọkùnrin onírẹ̀lẹ̀ ni. bákan náà ó wà nù adab tí a bá sálámà síra wa ká sọ júlẹ̀ síra wa torí ẹnikẹ́ni tó bá sọjú lẹ̀ sọmọ ẹ̀yà rẹ̀ sàdákà ló ṣe yóò rí èrè rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sọ eléyìí ó jẹ́ ọgbọ́n tí a rí kọ́ níbi ọ̀rọ̀ sálámà nínú kísọ̀ yìí ó ní pé tí àlejò bá dé bá wa ká tètè láti tọ́jú tí ó jẹ tí ó mu torí pé ó wà nù ìpín àlejò lé bákan náà a ó rí Ibrahim bó ti tó nú ọlá rẹ̀ yẹn bó ti tó ní ànábì aleyhi salatu wa salam kò rán ọmọ ọ̀dọ̀ kó gbóúnjẹ lọ fún àlejò òun gan fúnra rẹ̀ ló ṣe kídímọ́ fẹ́ tó ń ṣe lálejò torí pé ó wà nú àpọ́nlé kọ́ ẹ pé wọ́n gangan ló ṣe kídímọ́ fẹ́ tí ó fẹ́ ṣe lálejò inú àpọ́nlé ló wà nú inú ìpọ́n àlejò lé tí ànábì ní ká pọ́n àlejò lé ló wà nú ẹ̀ bákan náà bó tilẹ̀ jẹ́ pé modern age ó ní ká máa kọ́ eh, kíní sọ́tọ̀ dáínì sọ́tọ̀ sọ ábúlẹ̀ ibi tí àlejò ti jókòó ibi tí ó dìde lọ jẹun ó wà lọ́tọ̀ tó bá ṣe é ṣe ẹgbẹ́ oúnjẹ lọ bá àlejò níbi ó wà ṣùgbọ́n tí ó bá wá ṣe é ṣe káwá pé afá ẹ má bínú ẹ dákun ẹ ní máa bọ̀ ń bí ẹ wá jókòó báyìí sọ ó tó dénú láti ní ó jókòó ń bẹ́ẹ̀ kò wá ní jẹ́ pé ńgbà bá gbóúnjẹ bẹ́ẹ̀ dátọ̀ á máa gbé dìde pé ẹ máa bọ̀ wá bá ibi tẹ́ ti jẹun ni so wọ́n ní anabi ibrahim faqarrabahu ilayhi ó gbé oúnjẹ lọ bá àlejò tí yóò jẹun ni bákan náà ọ̀rọ̀ tó dùn láàsọ fún ẹni tí agbóúnjẹ fún tí ó jẹ gẹ́gẹ́ bí anabi ibrahim tó ṣe ala ta'kulun ǹjẹ́ ẹ̀ ní jẹun bí so ọya ẹ jẹun ẹ jẹun bò ẹ tú láti mi jẹun ni so bákan náà wà nù adam tí a bá rí i pé ẹni tí a lọ bá ẹ̀rù bá wípé kí ló dé bá wa ṣé aburú kan ló ṣẹlẹ̀ nígbà mí ènìyàn máa ń wá láti ilé tí ò retí rẹ̀ tẹ́lẹ̀ tí ó dé báyàn lójijì téèyàn wọn máa bẹ̀rù kódà kò ní lè ṣe lálejò pé kí ló dé ká tètè tù nínú pé àà ẹ má wulẹ̀ ẹ má ẹ má gbọ̀kan gbòòna kò sí ìyọnu kankan akàwá kìíní ni so eléyìí tó dáa ni ká máa wo situation tí a bá ẹni tá a lọ bá lálejò náà tó dáa ni bákan náà Sárà ìyàwó anabi Ibrahim níbi ìdùnnú tó pọ̀ ó kígbe ìkígbe ìdùnnú irú kígbe báyìí kò sáburú nú ẹ̀ bákan náà wọ́n ní ọgbà ojú ẹ̀ ẹ̀lẹ́mísà sálẹ̀m ó sì wà lọ́wọ́ àti máa fọwọ́ gbájú máa fọwọ́ gbára níbi mùsíbà ni ṣùgbọ́n kò sí wa lọ́wọ́ àti gbájú níbi nǹkan àdùnnú so kò sí aburú nú eléyìí bákan náà a ó pé anabi Ibrahim pẹ̀lú ìyàwó rẹ̀ ẹni ire ni wọ́n torí pé wọ́n dúró ti àlejò wọ́n gbọ́ bìṣára tí àlejò tó ṣe fún wọn òun náà sì dúnú pẹ̀lú bìṣára tí ọlọ́run ọba ṣe fún un so gbogbo àwọn irú nǹkan báwọn ni ẹ̀kọ́ tí ó dáa ká máa wù nígbà tí a bá ń karú àwọn àwọn kìsọ̀ báyìí náà wọ́n fi Musa. وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tí ó ṣe ìròyìn annabi lóòtù fún wa ó tún wá bọ́ sórí ìròyìn annabi musa alayhi salatu wassalam ọlọ́ni wà fi musa ay wà fi irsalina musa ila fir'auna wa mala'ihi bi ayatin wal mu'jizati zahira ayatu lilladhina yakhafuna al'adhab al'alim ìránṣẹ́ wa tààrà annabi musa lọ sí ọ̀dọ̀ fir'aun pẹ̀lú àwọn àjọ rẹ̀ nǹkan àríwòye nǹkan àmì àríkọ́gbọ́n pẹ̀lú mújíza èyí tó lágbára ó ń bẹ ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ̀rù ìyà ọlọ́run ọba tó le náà anabi musa ọlọ́run sí ọ̀dọ̀ firaun firaun ó kọ́ni fún gbogbo ọba tí ń jẹ ní misra ń gbà so kìí wá ṣe pé gbogbo ẹnikẹ́ni tí ń jẹ́ firaun gbogbo wọn lẹ́ni ibú so firaun àsìkò anabi musa gangan lẹ́ni ibú òun lọ dáràn so orúkọ firaun yẹn ó kọni tí wọ́n máa ń fún gbogbo ẹnikẹ́ni tí ọba jọba ẹni ọba jógbó ní ìsìn gbogbo ọba ògbómọ̀ṣọ́ ní jẹ́ kíni sọ̀rún. So, so. so so ẹni tí ó wà lọ́la náà sọ̀rún náà náà mọ̀ so sọ̀rún wọn a lè burú jù ra wọn lọ a lè rí sọ̀rún tó dáa lè sì rí sọ̀rún tí ò dáa ṣùgbọ́n anabi musa bàbá rẹ̀ alayhi salatu Salam. imran ló kọ bàbẹ́ ó ní òun náà wà nú àwọn anabi ọlọ́run tó ga jù pàápàá jùlọ òun ni anabi tó ga jù tá a rán sí israel ó wà nínú ipò ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ulul azmi àwọn márùn tí ọlọ́run dá lọ́lá tó gbéga àkọ́kọ́ wọn náà ni annabi muhammad sallallahu alaihi wasallam èkejì wọn ó ní annabi ibrahim alaihi salatu wasalam ẹlẹ́ẹ̀kẹta wọn ni annabi musa alaihi salatu wasalam kó tó kan annabi nuh kó tó kan annabi isa alaihi salatu wasalam ọlọ́run ó rán pẹ̀lú hujja àwíjàre pẹ̀lú mu'jiza èyí tó lágbára lọ sí ọ̀dọ̀ fìràún náà نعم aya tí a kà kọjá ọlọ́run ní òun rán adẹ́bì Musa pẹ̀lú àwíjàre ètò tó lágbára kí ni àwíjàre tó fi fún anabi Musa lọ sí ọ̀dọ̀ ànábì lọ sí ọ̀dọ̀ Firaun àkọ́kọ́ nú ni pọ̀pá tí anabi Musa ti máa mú dání pọ̀pá yìí anabi Musa ò mú dání torí pọ́jẹ́ mújíza òun ń lò fún ní tiẹ̀ so ń ọba sì daran tán gbogbo ẹni ọba mọ Fúlàní yóò wá dúró lórí pọ̀pá yẹn yóò sinmi yóò máa wo àwọn ẹran rẹ̀ tí wọ́n ń jẹun iṣẹ́ tí pọ̀pá ń ṣe fún un ń bọ̀ bá débi orí igi tó réwé tó dáa pọ̀pá ni ó fi já ewé bọ́ fún àwọn ẹran rẹ̀ fún ó fi jẹun ìdí inú tọ́lọ̀ fi sọ ń bò mí pé wà máa tí ń kàbí yẹmí nìkà yà Musa qala hiya asaya atawakkau alayha wa hushu biha ala ghanami waliya fiha fiha ma'aribu ukhra wípé ọlọ́run bi Musa nígbàtí ọ wà ní òkè Tóòrì sílẹ̀ pé kí ni ti ń bẹ lọ́wọ́ rẹ ọwọ́ ọ̀tún tó mú dání ní pọ̀pá ni pọ̀pá yìí atawakkau alayha wọ́n ń bi léèrè pé kí ni ti ń bẹ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ń bá sọ̀rọ̀ ọsọ fún pé èmi ni ọlọ́run ọba so ànábì Musa sì mọ̀ pé ọlọ́run ọba ó ń rí òun ó tún wá ń béèrè kí ní ń bẹ lọ́wọ́ òun ọwọ́ ọ̀tún òun torí pé ẹni abèrè tá a sì rí a jẹ́ wa so so automatically ó mọ kí ti ń bẹ ní ọwọ́ Musa. ìdínú tí ànábì Mùsá fi ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wípé àpọ̀pá ni ìfisaburú kankan mọ́ máa ń rọ̀gbà pẹ̀lú ẹ̀ ni bákan náà mo tún wọn fi ń daran mo sì láwọn àǹfààní tí mo tún ń ṣe pẹ̀lú ẹ̀ pàpà so ànábì ọlọ́run wa ni pọ̀pán lónìí ó ti di àmì ó sì ti di àyà fún ìránṣẹ́ tá ń rọ torí pé a lọ sí ọ̀dọ̀ firaun bákan náà lẹ́yìn pọ̀pá nínú àmì tí a fi rán ànẹ́bì musa ni pé tí ó bá kan ọwọ́ bọ èjìká rẹ̀ àbí kí ni wọ́n pè abíyá rẹ̀ tó bá mú jáde yóò tàn bí òun àbí tó bá tọwọ́ bọ àpò gẹ́gẹ́ bí wọ́n sì pè ní jabe ibi tí wọ́n gbà lérò náà ni so yóò mú jáde tí ó jẹ́ tí ó mọ́lẹ̀ gẹ́gẹ́ bí òun ọlọ́run sọ láyé ìbùkún wagmum yadaka ila janahika takhruju bayda min ghayri su ayatan ukhra ipe tí ọwọ́ rẹ bọ abíyá rẹ nígbà tó bá mú yọ yọ yọ pẹ̀lú tí ó funfun bí bíbí òrùn tí ó sì ní pa ọlá eléyìí ó ní àmì ẹlẹ́ẹ̀kejì tá fún ọ tó fi lọ hàn ànábì Musa. so níbòmí ọlọ́n ní fi tis'in ayatin ila fir'auna wa qawmihi innahum kanu qawman fasiqin àwọn méjì yìí nínú àwọn àmì mẹ́sàn tá fún ọ lọ́wọ́ wà àwọn àmì mẹ́yìn tún wà tá àti ìsọ fún ọ so ó mú lọ sọ́dọ̀ fìràún torí pé fìràún òbílẹ̀ jẹ́ ni fatawalla فتولى بركنه وقال ساحر أو مجنون nígbàtí anabi musa tí ó lọ bá firaun pẹ̀lú àwọn àmì yìí tó fi hàn yí pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ọba ló ránṣẹ́ sí firaun ó ṣe àgbẹ́rùgbọ́nrí ọkọ̀ ó wá ṣe accusation lórí anabi musa pé sáhírùn òpìdánlélẹ̀ àwọn majinun àbíkàtì ẹ̀wá ní oríire ò tiẹ̀ pé so eléyìí ó ní ẹ̀rí wọn ní gbogbo ògbà wípé ànábì ọlọ́run òpìdán ni àbí kún wọn ní ànábì ọlọ́run wèrè ni náà. فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم kí ni ìdí tí wọ́n fi torí pé gbogbo àmì tó mú wá wọ́n ń wo bí irú àwọn tí òpìdán máa ń ṣe ká sọ pọ̀pá dín sílẹ̀ kó dejò ká tọwọ́ bá wa bí a kó di ìmẹ́lẹ̀ wọ́n ní àyẹ̀lẹ̀ òpìdán ni ṣùgbọ́n gbà tó wá ní àtọ̀dọ̀ ọlọ́run lòun ti wá fìràún yìí sì ni ọlọ́run lòun náà ń jẹ́ ó ti sọ fáwọn èèyàn rẹ̀ pò ń lọ lọ́run èyí wá sí tí ó tún wá wá lọ́dọ̀ ọlọ́run míì ìdínú fún kó wá sọ ipò rírì ò pé ẹ̀yìn ni wọ́n fi free ní gbogbo gbogbo accusation eléyìí tó ní ọlọ́run míì tó wà lẹ́yìn fìràhùn oríire ò pé ọlọ́run ní fa akhadnahu wa junudahu fanabadnahum fil yam wa huwa mulim ọlọ́run ní àwa agbá fìràhùn náà agbámú pẹ̀lú òun àtàwọn ọmọ ogun lẹ́yìn rẹ̀ àwa pa wọ́n rẹ́ sínú òkun wọ́n á jẹ́ ẹni tí a mọ̀ wọ́n jẹ́ ní èébú apá wọn rẹ́ wọ́n á jẹ́ ẹni èébú tá a mọ̀ bú torí pé tẹ́lẹ̀ o ti sọ pé ọlọ́run lòun wọ́n ní ìparẹ́ yẹn nígbàtí anabi musa tó tó bẹ̀rẹ̀ sí mú àwọn banu israel tó mú wọn sá fún ah, firaun nígbà tó lóun ó pa wọn wọ́n wá dé ibi omi yẹn firaun ń bọ̀ lẹ́yìn wọn bẹ́ẹ̀ sì ni omi ní wájú kò síbòmí tí wọ́n fẹ́ gbà wọ́n wá ń sọ fún ànábì musa pé qala ashabu musa inna lamudraku ah wọ́n mú wa lónìí o tiwa ti tán lónìí wọ́n ní ànábì musa ní qala kalla inna ma'iya rabbi sayahdin ipe ọlọ́run bá wà pẹ̀lú mi yóò sì kọ́ mi lọ́gbọ́n tí ń ṣe ọlọ́run yọ kọ́ mi lọ́gbọ́n kí ni tí n máa ṣe so ọlọ́run wá ní kí ànábì Musa kó fi pọ̀pá rẹ̀ kó fi ba òkun òkun ó wá ya sí ọ̀nà méjìlá torí pé àwọn ìjọ Banu Israel àwọn ìran méjìlá ni wọ́n wọ́n sì jẹ́ àwọn èèyàn tó yẹ pé wọ́n burú wọ́n èyí àgírí pẹ̀lú ara wọn so kún ó lè má jẹ́ pé wọ́n máa jà ń gbogbo ògbà gbogbo nǹkan ọlọ́run máa ń ṣe ní méjìlá méjìlá ni nígbàtí ànábì Musa tó fi pọ̀pá gbá òkúta tí omi sẹ́yọ ó sẹ́yọ lọ́nà méjìlá ni so gbogbo ojú ọ̀nà yẹn òkun yẹn wá jẹ́ bí òkè àpáta ńláńlá àwọn wá ń lọ lórí nílẹ̀ ẹlẹ̀ nígbàtí àwọn ìjọ Fìràhùn táwọn náà dé ibi wọ́n rí pé ojú ọ̀nà ni ah, àwọn náà ti ẹ̀wà kúkú wò pé àṣebókun ah, lélẹ́ tẹ́lẹ̀ aláwọn náà bá sẹ́rí wọ̀ torí pé tí wọ́n fẹ́ ṣe wájú ohun gangan ni tó dà wọ́n láàmú so àwọn àjọ Ànábì Musa àwọn ti gun wọ́n ti kúrò ní ibi omi àwọn àjọ Firaun pẹ̀lú Firaun àwọn sì wà láàrin omi bọ́lọ̀ ń ṣe ní kí òkun kọpanu dénú bí wọ́n ṣe hàlákà sí inú òkun wàhúwà mùléèmù wọ́n wá jẹ́ ẹni èébú torí pé in tí wọ́n ń ṣe iṣẹ́ èébú ni gbogbo ẹni tí ń bá sì ń ṣiṣẹ́ èébú ẹni èébú ni wọ́n fi àádìn وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ọlọ́run ni wàfíṣẹ́ ni àádín bákan náà nípa ìròyìn àwọn àjọ àádáwá àti ìparun tá a pa wọ́n run nǹkan àríkọ́gbọ́n nǹkan àríwòye ń bẹ nínú tiwọn náà id arsalna alayhim riha nígbà a rán atẹ́gùn sí wọn allati la barakata tí ò sí àlùbáríkà tí ò sóore kankan nù ẹ̀ torí pé ẹ̀fúùfù ń gbà míì oore ní máa mú wá nígbà lálẹ́ àná kó tó di pé òjò rọ̀ kí ló kọ́kọ́ wá ẹ̀fúùfù ló torí pé ó fún wa ní ìròyìn pé omi ń bọ̀ o ẹni tí ń tọ́jú bókítì tí fi gbomi òun náà ti ń ẹ̀ńtọ́ sásọ tí ọ̀fẹ́ kójú ọ̀pá òun náà ti ń ká tiẹ̀ ṣùgbọ́n ẹ̀fúùfù yìí kò sí oore kankan bẹ̀ lẹ́tẹ́ tí ìbí kọyì kì í sí oore ní òmù wa ìdínú tọ́lọ̀ fi sọ ní ààyè bòmí lákọ̀ọ́kọ́ náà àwọn ìjọ adáwáì wọ́n ń gbé apá kan nínú jaziratul arab wọ́n wá jẹ́ àwọn èèyàn tí wọ́n lágbára tí wọ́n le kókó débi pé ọlọ́run sọ ní pé fa amma aadun fastakbaru fil ardi bi ghayri haqqin àmá àwọn àjọ ádáwá wọ́n ṣe ìgbéraga torí agbára tọ́lọ́run fún wọn wọ́n ṣe ìgbéraga lórí ilẹ̀ tí wọn sì ní ẹ̀tọ́ àti ṣègbéraga náà wa man ashaddu minna quwwa wọ́n ní talẹ́ntọ́ lágbára tó wa ọlọ́ni awalam yaro anna alladhi khalaqahum huwa ashaddu minhum quwwa ṣé àwọn ò rí pé Ọlọ́run ọba tó dá wọn àwọn gan-an ló lágbára jù wọ́n lọ ni wa kanu bi ayatina yajhadun wọ́n jẹ́ tí máa pa wọ́n jẹ́ tí máa já àmì Ọlọ́run ọba wọ́n ń já nírọ́ wọ́n èé gbàgbọ́ pẹ́ẹ̀pẹ́ẹ̀ so ìdínú tí Ọlọ́run ọba fi pa wọ́n run pẹ̀lú ẹ̀fúùfù so nígbàtí ẹ̀fúùfù yìí dé tó sí í fẹ́ falamma ra'awhu 'aridan mustaqbila awdiyatahum qalu hadha aridun mumtiruna nígbà tí wọ́n rí ẹ̀fúùfù tí ń bọ̀ wá sí inú ìlú wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí dunnú pé a òjò ọ̀rọ̀ wọ́n ní lọ́lọ́n bá ní bal huwa masta'jaltum bih kìí ṣe oore ni o ìjìyà tẹ́ ẹ ká tètè mú wá ní kíákíá ìjìyà náà ló dé yìí rihun fiha adhabun atẹ́gùn tí ìjìyà ẹlẹ́ta ẹlórun ti ń bẹnú ẹ̀ tudammiru kulla shay èyí tí ó máa pa gbogbo nǹkan bí amri rabbiha pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba rẹ̀ àti àṣẹ rẹ̀ fa asbahu la yura illa masakinuhum nígbà tí ẹ̀fúùfù náà tó dé bá wọn tó pa wọn tán kò wá sí nǹkan kan tó ṣẹ́kù ju àwọn ilé tí wọ́n kọ́ lọ kadhalika nẹ́jìzì kọ́ọ̀mọ̀ lójúrìmí bá a ṣe máa san àwọn ọ̀daràn bá a ṣe máa ṣe wọ́n lẹ́sàn nìyẹn so nǹkan ìyanu ní ọ̀jẹ̀ káyẹ́pẹ́ àwọn tí wọ́n tí wọ́n fi nípa àwọn lágbára káyẹ́pẹ́ ẹ̀fúùfù láti fa láti pa wọ́n rẹ́ ọ rí i pé ẹ̀fúùfù ń tọ́ lẹ́ni ẹ̀fúùfù tí ó lẹ́ni tí ò ti ẹ̀ní tí ò ní ara àbẹ́ ẹ̀fúùfù lára ni tí ẹ̀fúùfù máa ń fẹ́ ilé olórí ẹ̀fúùfù nísìnyí

ní àwọn ọjọ́ àwọn ọjọ́ tó yẹ pé aburú ló kúnnù rẹ̀ nínú bí qawm adhabal khizi torí ká lè tọ́ ìjìyà ìjìyà um, kí ni yóò bá pè ìjìyà ìyẹpẹrẹ torí ọlọ́run yẹpẹrẹ wọn ni àwọn tó ń sọ pé àwọn lágbára ọlọ́run á fi ẹ̀fúùfù pa wọn run so ìjìyà yìí ìjìyà ẹ̀rí ìyẹpẹrẹ ní ọ̀jẹ̀ fún wọn ní ayé bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama wa hum la yunsarun wọn ò rí rí ẹni kankan tí ó ràn wọn lọ so ní àyà ètí aka níbi ọlọ́run ní òun pa wọ́n run pẹ̀lú rihun aqim ẹ̀fúùfù tí ò sí orin nú ẹ̀ torí pé aqim ó ní àgàn so ẹ̀fúùfù tí ò ní oore kankan tí ó mú wá tó náà ti yàgàn tí ò sóró nínú ẹ̀ la fi pa wọ́n rẹ́ nínú àyà tí mo tún kà yìí ọlọ́run ni apá wọn pẹ̀lú ríhan sọ̀sọ̀ràn ẹ̀fúùfù tí yín máa súfe so ẹ̀fúùfù yìí ó tutù tó pé òtútù rẹ̀ le koko bí yìnyín tó ń ti bẹ́ẹ̀ ìparun náà ló tún wà nínú ẹ̀ mẹ́tẹ́dẹ̀rú ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم ẹ̀fúùfù yìí gbogbo ń tó bá dé bá gbogbo tí ẹ̀fúùfù yìí bá kàn lára gbogbo ẹ̀ ni ó parun إلا جعلته كالرميم yóò wá filẹ̀ bẹ bí nǹkan tí n ta jẹ ta jẹ ta jẹ ta dálẹ̀ bí bí nǹkan dọ̀tí yóò wá wà lẹ̀ bí n tó ti jẹrà tó ti bu bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá dé bá yóò rí lẹ́lẹ̀ ọlọ́run ni ka annahum àjáàzù nakhlin khawiya nígbàtà pamọ́run tán tẹ́ bá rí wọn ẹ rò pé igi dẹ́bínà ní tí gbogbo rẹ̀ ti tọ́ jádà alẹ́ bẹ́ẹ̀ sì rí àwọn èèyàn ń lẹ́lẹ̀ ọlọ́run ni wa amma àádùn fa uhliku bi rihin sarsarin àtìyà sakharaha alayhim sab'a layalin وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية ipa àwọn adáwà apamọ́run pẹ̀lú ẹ̀fúùfù onífẹ́ àti albẹ́rìdà ètò tútù àrọ̀ lé wọn lórí ní alẹ́ méje ọ̀sán mẹ́jọ léraléra tí ó stop bí fúfú ni ó ṣe ń fẹ́nu tẹ́ bá rí gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀rò pé ewé dẹ́bí nùnú tó jálẹ̀ tó ti jẹrà bẹ́ẹ̀ lẹ́ẹ̀ rí wọn lẹ́ẹ̀lẹ̀ so eléyìí ni ìjìyà tí ọlọ́run jẹ àwọn ìjọ àdáwà kí ni tá a rí kọ́ńbí ohun tá a rí kọ́ńbí náà ni pé gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún wa ká mọ̀ pé ọlọ́run bá tó ṣe fún wa ó jù wá lọ owó lọ́lọ́run bá ṣe fún wa ká má fi owó yẹn ká má fi ṣègbéraga torí pé ọlọ́run ọba tó ṣe owó òun fún wa òun gangan lọ́lọ́rọ̀ kìí ṣàwa bọ́mọ lọ́lọ́run bá sì ṣe fún wa tó pọ̀ ká má fi ọmọ yẹn ká fi ṣègbéraga ká fi pán ẹni tí ò bí ká fi pán lójú torí pé ọlọ́run tó sọ mọ́ òun náà lẹni tó ṣe gbogbo ọmọ fọlọ́mọ òun náà ló sì kọ́ ẹlòmíì láti bímọ òun náà ló sì sin ọmọ fẹ́lómi tí gbogbo wọn kú níṣejú ẹ̀ so ká máa máa ṣègbéraga pẹ̀lú tí ọlọ́run ọba bá ṣe fún wa wọ́n fi ìfàmúdá وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين bákan náà níbi ṣáàní àbí níbi àwọn níbi ọ̀rọ̀ àwọn Thamudawa ìjọ annabi sọ́ọ̀lẹ̀ àríwòye àríkọ́gbọ́n ọ wà nù wọn náà nígbàtà sọ fún wọn pé intafiru bí hayatikum hatta tantahi ajalikum ipe ẹ máa gbádùn ẹ gbádùn pẹ̀lú gbádùn díẹ̀ títí sí àsìkò tí a pàyẹrun àwọn ìjọ támúdáwà ọlọ́run bá rán ànábì sọ́ọ̀lẹ̀ ọ̀ràn sí wọn ó ṣe wáàsí fún wọn ní àsìkò tó pọ̀ so ọlọ́run sì fi àmì hàn wọ́n àmì tọ́lọ́run fi hàn wọ́n ó ní ràkúnmí ràkúnmí yìí ọlọ́run ní kí ànábì sọ́lẹ̀ kọ́ lọ ra ràkúnmí wá lọ́jà kó wá ní ràkúnmí o àmì ni níṣẹ́jú wọn náà ni ràkúnmí ti jáde gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ wọ́n ní àpáta ni wọ́n ń wò lọ́ọ̀kan tí ànábì sọ́ọ́lẹ̀ tó fi hàn wọ́n nínú àpáta gan ni àràkúnmí ti jáde àwọn ní àwọn míì wọ́n ní ìjáde ràkúnmí kò tún wá jáde lóun nìkan ó tún jáde pẹ̀lú ọmọ òpó ńlọ nínú rẹ̀ so wọ́n á nítọ̀ ràkúnmí tí ẹ rí àmì ni ẹ gbọ́dọ̀ fi aburú kan torí pé ó do tẹ́ǹtì mú mi lù yìí ẹjọ́ máa pín omi mu ni ìjọ tó ń bá mu ẹ̀yin ò lómi mu ìjọ tẹ́yìn bá tẹ́yìn náà bá sì mu òun náà ní mu ẹ gbọ́dọ̀ wá lọ́jọ́ ti tiẹ̀ kẹ́ ẹ wá lẹ́ẹ̀mú mi o ẹni ó bá wá ìparun rẹ̀ dẹnu so wọ́n wá wò pé a ah, irú ìbàjẹ́ irú irú irú irú nǹkan nǹkan nǹkan ìwọ̀síwò lélẹ̀ àjọmọ́ àjọmọ́ mú mi pẹ̀lú ràtúnmí fàátẹ́wò and amri rabbihim فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون wọ́n bá sọ ọ̀rọ̀ ọlọ́run àṣẹ ọlọ́run ọba wọn wọ́n sọnù wọn ò pa àṣẹ náà mú فأخذتهم الصاعقة العذاب ọlọ́run wá fi صاعقة àrá tó sán ọlọ́run fi pa wọ́n rẹ́ so àwọn eléyìí àrá lọ́lọ́run fi pa wọ́n rẹ́ so àkọ́kọ́ oníkẹ́kà mọ̀ pé ibar anil halaka alladhi ahlaka bihi thamud ohun àríkọ́gbọ́n tí ọlọ́run fẹ́ fi hàn wá nínú ìparun tọ́lọ́run pa thamudawa rẹ̀ ni pé ìparun wọn gan ọlọ́run tó ó pè ní okọ̀ tó pọ̀ àkọ́kọ́ ọlọ́run ni fa'ataw an amri rabbihim fa akhadhatuhum as-sa'iqa wa hum yanzurun ọlọ́run pa wọ́n run pẹ̀lú àrá tí ariwo rẹ̀ lágbára gbogbo etí tó bá gbọ́ yóò dì ní nínú súra mi ọlọ́ ni fàkọ́dẹ̀tún sọ̀íkọ̀tù àdábùlhún ìjìyà yẹpẹrẹ lọ́lọ́n fi jẹ wọ́n pẹ̀lú àrá yẹn ọlọ́n tún pé ohun tí ọlọ́n fi pa wọ́n rẹ́ ń bò mí pé asọ́ ìhà níbi wọ́n pè ní sa'iqa níbi wọ́n pè ní as-sayha so nǹkan kan náà ni nǹkan tó pa tó ti ariwo rẹ̀ tó lágbára òní wọ́n pè ní sayha ọlọ́ni fa akhadha alladhina zalamu as-sayhata fa asbahu fi diyarihim jathimin ọlọ́n bá fi ariwo èyí tó lágbára ọlọ́n fi pa di àárọ̀ ya gbogbo wọn tí wọ́n ṣe kú lẹ́nu nígbàtí ariwo náà pọ̀ so níbòmí ọlọ́run tún pé in tí wọ́n fi pa wọ́n run pẹ̀lú arọ́jẹfà ẹni pé mímì kílẹ̀ òun mì torí pé tí àrà bá tú àrà tó bá bọ́ tán gbogbo ilẹ̀ ni ó mì ilé gbogbo ẹ̀ náà ni ó mì ilé mi ó sì sàn so nǹkan kan náà ni ẹni pé ara yẹn nígbà tó bọ́ tán kò wulẹ̀ wípé yọ́ pa wọn direct gbogbo lẹ̀ ló mì wọn ló mì lẹ́sẹ̀ wọn ọlọ́run ni fàákọrù náà kọ̀tá fàátàwọ̀ an amri rabbihim wa qalu ya salihu ti'na bima ta'iduna in kunta minal mursalin fa akhadhatuhum ar-rajfa so ọlọ́run pé tí ó fi pa wọ́n rẹ́ pẹ̀lú ar ohun tó gbì wọ́n nílẹ̀ bákan náà ọlọ́run pè ní dámdámà dámdámà ò ní ká lọ nǹkan mọ́ bí ká lọ nkíní máa sọ báyìí ò ní dámdámà ọlọ́run ní fakadhabuhu fa'aqaruha fàdámdámà alayhim rabbuhum bidhanbihim fasawaha ọlọ́run wọ̀ so àwọn ibarat tí ọlọ́run pè ìjìyà tó lọ́n fi jẹ àwọn ìjọ tamudawa nìyẹn so gbogbo ẹ̀ náà ó wà nínú àwọn nǹkan tí ọgbọ́n ń bẹ nínú ẹ̀ àwọn àjọ anabi sọ́ọ̀lẹ̀ àwọn náà ní ìwà ìbàjẹ́ tó pọ̀ tí wọ́n ń ṣe tí anabi sọ́ọ̀lẹ̀ tó sì sí wọn lọ́wọ́ rẹ̀ tí wọn ò gbà ìdínú tó lọ́n fi pa wọn rẹ́ ọlọ́ni famastataru فما استطاعوا من قيام وما كانوا منتصرين nígbà tí ìjìyà náà dé tí ara sán تي ètí mọ́ fọ́ wọn lójú tí ilẹ̀ mì mọ́ wọn bí wọ́n ṣe bí gbogbo wọn ṣe kú sọ lẹ́nu ẹnìkan nù wọn ò lè dìde bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè sá wọn ò sì rẹ́nì kankan tó lè ràn wọ́n lọ́wọ́. wọn ò rí ẹnìkan tó lè ràn wọ́n lọ torí pé ìjìyà ọlọ́run ọba òun ló dé ẹnìkan tó lè mú jìyà náà kú òsì ọlọ́run ọba kí ó sọ wa. bákan náà bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ó ṣe alkawari ó ṣe àdéhùn fún ìjọ ànábì muhammad sallallahu alayhi wa sallam wípé òun ò ní pa wọ́n rẹ́ ní ìparẹ́ bóun ṣe pa àwọn ìjọ tí ó ré kọjá rẹ́ ṣùgbọ́n gbogbo ohun táwọn ń ṣe ń ṣe gbogbo ẹ̀ làwa náà ń ṣe tá a ti ẹ̀ tún tún lékún lónìí àbí ṣé ìjọ ànábì lùtù láàní àwọn èèyàn sí yẹn ṣe ni lónìí gan wọn ti sọ di ẹ̀tọ́ àbẹ́ ẹ̀ gbọ́ pé Amẹ́ríkà ti sọ dẹ̀tọ́ pé ọkùnrin yóò máa fẹ́ ọkùnrin ẹ̀tọ́ ni kò sí bẹ̀rù fún wọn ọkùnrin náà obìnrin náà ọmọ afọbìnrin ẹ̀tọ́ ni kò sí bẹ̀rù fún wọn so ẹẹrí aburú tó dé bá wọn lé ayé láìpẹ́ a rí kí àwọn àwọn míì náà dìde ní nàìjíríà náà táwọn náà máa fáìtì fún ráìtì wọn pẹtọ àwọn náà fẹ́ máa fẹ́ra wọn o bóyá wọn tiẹ̀ ti bẹ̀rẹ̀. Naam. Uh, afwan, a dúró báyìí. Wọ́n lágbára ọlọ́run lọ́la a bẹ̀rẹ̀ lórí ìròyìn anabi Nuh tí ọlọ́run kí ó sọ wàjọ lálọ ohun tí a sọ tí a ṣe àṣìṣe nú ẹ̀ ọlọ́run kó forí ẹ̀jì wá èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kí ó fún wa dáadáa rẹ̀ tí a bá ní ìbéèrè ká béèrè. wa alaikum salam. nípa àtìkè sọ wípé ládàá láàrún wípé tó ń gbà wọ́n pé ládàá tó kàn máa gbà wọ́n kò fi lè parí àti pé ládàá ẹni tó ń jí lóru wípé ó kàn ṣe àìsàn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. afọn alákọ̀ọ́kọ́ yẹn gan ẹni obìnrin tí. ládàá kan ṣùgbọ́n ládàá aláwọ̀ tó bá wẹ̀ lójú ọjọ́ ilé ládàá yìí pé ládá tó kàn máa gbà ó fi gbé àánú nìkan. ẹni tó ń gbàwẹ̀ ní. ìtumọ̀ ọ̀rọ̀ náà. àti kí ni ọ̀run àlàyé tó kó sínú tó fẹ́ pé ládá láwẹ̀ sára kéèyàn kàn wà. kéèyàn ní pé àwẹ̀ tó ń gbà ó ládẹ̀ lásán ọkùnrin fi pa ní

gain benefit bí ọmọ àtúntọ́lọ̀ máa fi kábà kí ẹ náà fi rí ọjọ́ tí ìbùdó náà sì lọ́wọ́ lọ́wọ́ kádà rẹ̀ pé tó bá ń rí wípé iná bàbá àforíjì. Well, alákọ̀ọ́kọ́ ni pé mo bá gbé ọgbà ọgbọ́rọ̀ yín bóyá àdísì tẹ̀ka ni pé àdísì tó sọ̀rọ̀ lórí ẹni tó ń gbààwẹ̀ tí ò fi ọ̀rọ̀ ẹ̀yìn tí ò fi sílẹ̀ tí ò fi èébú ọmọlàkejì lẹ̀ tí ó sọ ojú ẹ̀ tí ó sì sọ àwọn rẹ̀ tó gẹ́gẹ́ bí ẹni tí ó ń fi ebi para rẹ̀ ni bóyá tí ẹ̀ka nìyẹn ìdí ni pé iṣẹ́ tó ń ṣe níṣẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni tó lágbára iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà ó lè yọ aburú tiẹ̀ yọ pọ̀ jù ládá tí ó rí níbi ààwẹ̀ lọ sọ̀yọ́ àdàbí pé ẹni tó kàn fi ebi para ẹ̀ ni kò ní ládá torí pé ó ti ṣiṣẹ́ kan tó burú ju ti ń ṣe níṣẹ́ ládàá lọ torí pé ààwẹ̀ òun náà ni ká ṣọ́ ẹnu ká ṣọ́ àwọn ká ṣọ́ ojú ká sì ṣọ́ eh, private part wa so ẹni tí ó bá ṣọ́ yẹn bí ìgbà tí ó gba ààwẹ̀ ni kì í ṣe pé bóyá ká fi oúnjẹ nìkan lẹ̀ ó ní ààwẹ̀ so gbogbo àwọn ìka tá a fi tá a fi ń gba ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ ká ṣọ́ kó tó di pé èèyàn rí ẹ̀san ààwẹ̀ tó gbà ọlọ́run bá kó mọ́ dùn wá ní ládàá rẹ̀ bet ohun tí ó yẹ ká ṣe ní àdúà ó lè jẹ́ pé gbogbo àsìkò ní àwọn àsìkò yìí òun náà ni àdúà yóò gbà bet èyí tó dáa jù náà ni èyí tá a ṣe lóru torí láti ṣe kò ń jẹ Laylatul Qadr bet èyí tí tó dáa jù ó ní èyí tí anabi sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣe wípé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni so a ó rí pé àdúrà yìí náà bí ìgbà tá à ń tọrọ àforíjì ni a sì sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn wípé kò sí àdúrà tó tó ìtọrọ àforíjì jù lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti foríjì ọlọ́run ọba yóò ṣe gbogbo ohun tó bá jẹ́ dáadáa fún un so gbogbo re pátá ọ wà lẹ́yìn kí ọlọ́run foríjì yẹn ni ẹni ọlọ́run bá ti foríjì òun lórí gbogbo re pátá so ìdínú tí anabi sallam tó ní àdúrà tó dáájú ká ṣe ní àsìkò yẹn náà ni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni sọ etí ó dájú náà nínú àdúrà ni kọ̀ wá kọ̀ wá sí ni lọ́wọ́ àti tọrọ nǹkan míì nínú tó jẹ́ ẹ̀dùn ọkàn wa ọmọ lẹ́yìn òbí ni arzikí ni ọlọ́run ṣe ní funfun ma ni gbogbo nǹkan tí ó jẹ́ ẹ̀dùn ọkàn kò burú láti bẹ ọlọ́run ọba ń pa rẹ̀ ṣùgbọ́n èyí tó dáa náà ni èyí tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa wallahu alim now wa alaykum salaam ayi na yìí ni ẹ̀ẹ́ um, eh, Uh, kẹ́límà yẹn kò lè wá ní uh, kí ni hanam hanan àwọn uh, hanun so kẹ́límà yẹn kò lè wá ní hanun pẹ́ẹ̀pẹ́ ju hanan lọ ìdínú tá a fà ní kò wà lórí waznu waznu náà ni bí kẹ́límà ṣe máa ń wá torí pé gbogbo word olóní verb so verb yẹn ó ní tasrifu wọn bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ fa rẹ̀ tá a bá kataba a ní kitaban yuktabu so gbogbo orú àwọn tasrifat yẹn hanun hanan kalma hanan yẹn kò lè wá ní hanun so ìdínú tí a fa yẹn fi ní kò sí lórí waznu so èyí tó dáa náà ni ká sọ lórí waznu rẹ̀ torí pé tá a bá sọ lórí tí ò sí waznu kò ní ìtumọ̀ nìyẹn so ìdí nìyẹn kò ní ní ìtumọ̀ so kì ṣe tó burú kí a wá sọ pé tọ̀ ó kọ ọmọ o lọ́wọ́ ní lọ o hanan ni kì ṣe hanun. hanan tí ó kọ ọkùnrin ni àbúkọ ọ̀sán. well ọkùnrin ni wọ́n lè sọ ọkùnrin ṣùgbọ́n obìnrin ni a gbọ́ pé wọ́n ń pè ní hanan. ọmọ tó wá sọ ní hanan ṣé wọ́n lè wọ́n change ẹ̀ nígbà wọn ti mọ̀ pé kò sí lórí wọ́sùn ìyá ṣe àti bí ó kọ ìjọ alẹ́bí ni wọ́n ti yọ ìlú àtẹ̀yìn àbí ọ̀rọ̀ tó dáwà ní. a kò lè jẹ́ láti bí ìjọ torí pé lóòt yẹn ó kọ anẹ́bí ni kì í ṣe kọ ìjọ rẹ̀ so iṣẹ́ tí wọ́n ń ṣe ni wọ́n ń pè ní lewat eh, kì í ṣe ó kọ anẹ́bí so ó kọ aburú na kò lè jẹ́ kọ so kì í ṣe àti bí ó kọ wa ni pé ìyàwó méjì ni hajara àti sara sara yẹn ni ìyàwó àkọ́kọ́ ńgbà wọn ò tètè rọ́mọ bí náà lọ sára àhájára bó tilẹ̀ jẹ́ pé àwọn afáàmì wọn ní ẹrúbìnrin ni wallahu alam so torí pé kí ànábì ànábì Ibrahim kó fi dùn ìyàwó ẹ̀ nú láti má jẹ́ pé torí òun ò tètè rọ́mọ bí ni ọkọ òun fi wá ẹrúbìnrin fẹ́ ló fi mú jìnà sí ìyàwó ẹ̀ so ọlọ́run sì ṣe ọmọ fóun so and then ìrìn àjò wọn ó fi hàn yín pé Hajara yìí ti lóyún so now láti má jẹ́ pé ó kó ìbànújẹ́ sí ọkàn ìyàwó ẹ̀ ó padà náà kọ́ pé yóò fi wọ́n sí àyè ọ̀tọ̀ láti mú wọn jìnnà síra wọn ìdínú tí ó fi mú Hajara lọ sí àyè tí ó mú lọ wàlàhálà pẹ̀lú wáhìí látọ̀dọ̀ Ọlọ́run ló fi ṣe tó ṣe wallahu alam so ṣùgbọ́n ìyàwó méjì péré náà ni a gbọ́ ìròyìn pé anabi ibrahim ni ọlọ́wà náà. Wàhálà bí o ti ní wáyé pé inú oṣù Ramadan àṣẹ ká máa ké àkùrán ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ṣáàtì ní fún èèyàn tó fẹ́ àkùrán pé kó nǹkan ìfi nǹkan borí fún ẹni tí ẹ bá ṣe muharram èèyàn ó ní ìfi nǹkan borí ló tọ́ fún ká ṣe ká fi nǹkan borí fún ṣùgbọ́n tó jẹ́ bí ọkọ èèyàn àbí ọmọ èèyàn àbí àbúrò èèyàn nǹkan kan báyẹn gbogbo yẹn kìí ṣe ọ̀ràn èèyàn ní láti borí fún oúnjẹ ṣùgbọ́n sọ́wọ́ apàdánà ká borí torí ìran náà ó padà náà ká borí kó torí irun torí pé ẹ̀rí wà lórí ẹ̀yìn so wọ́n á padà náà ká borí torí pé a fẹ́ ka Quran wala àlá torí pé ìjọsìn ló náà so ó déyàn ọba sí jọ́sìn ó yẹ kéèyàn wà ní ààyè tó tọ́ tó sì mọ́ tó sì pé so ìpé ààyè ìka Quran láti pọ́n Quran lé ló fà á táà fi ké Quran láà fi ṣe àlùwàlá kó tó di pé aké Quran kódà àwọn afá mi bá débi pé wọ́n fi tùràrí kó tó di pé wọ́n pa Quran gẹ́gẹ́ bí Imam Malik òní ka Quran àbí hadith anabi sallallahu alaihi wasallam àti tó yóò bá fi tùràrí sára gbogbo yẹn ìpán ohun tí a fẹ́ ṣe lé ní kòkúrú tó tá a bá ṣe bẹ́ẹ̀ sì ni kò sí aburú nínú ẹ̀ tí obìnrin bá ké Quran láì jẹ́ pé ó borí pàtó yẹ pé ó wégele ó sì wà nínú ilé rẹ̀ ni kò sì sí ẹnì kankan tí ń wò kò burú wípé ó ka Quran láì jẹ́ láì borí wallahu alim. kí ṣe hijab sáà wípé àti wégele kékeré ó borí orí ọ̀rọ̀ pẹ̀lú staff èyí ṣe déyàn kí ni déyàn nídìí àti sí rí ilẹ̀ fún wallahu alam kódà bó ṣe nú ilé ilé èèyàn lèyàn wá wà mi ò rò pé ohun tí tó jẹ́ bíi àládà àbí ìṣesí tó dáa ni fún obìnrin láti má wèé gèlè nínú ilé gansẹ̀ torí pé wallahu alam bóyá torí pé bẹ́ẹ̀ nínú àwọn tí tọkọ tọkọ láìkì àti máa wo irun obìnrin so wallahu alam mi ò rò pé bóyá aburú wà nínú ẹ̀ náà láti ké Kùránì láìjẹ́ pé èèyàn wégele bẹ́ẹ̀ tó tó dáa jù náà ni kéèyàn wégele pàápàá jùlọ gan kéèyàn máa wà pẹ̀lú gèlè nínú ilé ní gbogbo gàgán ló dáa jù torí èèyàn ma ìgbà wo ni eh, unexpected tí ó dé báyẹn so unexpected ẹ ó ṣe ó fúyẹ́ kó dé báyẹn ní ìwé gèlè ju kó dé báyẹn ní àìsí ìjáàbù lára rẹ̀ lọ so nígbà tí eh, téèyàn òwe téèyàn òde ìjáàbù n tó rọrùn ní láti mú ìjáàbù láti wọ̀ ṣùgbọ́n ẹni tí kò wé gèlè so automatically ẹni tí ò yẹ kó rí irun orí ẹ̀ ó ti rí i so èyí tó dáa jù náà ní kọ́yẹ́ pé èèyàn máa ń wégele nígbà tí ò wúwo ṣe bọ́wọ́ fún wúyẹ̀ náà ní kíni tí ó fẹ́ gbà wọ́láwọ̀ alẹ́mí òun pa burú wà nínú ẹ̀ ẹ̀ ń gbà fẹ́ pé nú ilé èèyàn òun lèyàn wà so àjá àjòjì ni a fẹ́ kí ó rí gbogbo ohun tí a ń ṣe so ké mi o pa burú wà ní ọ̀la wa ni. wà á rí kìí sinmi. àwọn àfáà mi máa ń ṣàlàyé lórí nǹkan tí orí ìfẹ́ tí mo sọ pé tí àwọn bá fẹ́ ka Quran pé orí nǹkan táwọn míì fi máa sọ pé kò dára ni pé pé tí àwọn ka Quran làwọn mọ̀láìkà máa wà pẹ̀lú yìí pé ó dẹ̀ ní hadith rọ̀ṣẹ́lá ṣẹlá ṣẹlá kẹ́nìkan narrate pé nígbà tí mọ̀láìkà Jibril wá bọ̀ tí ó rí ìkan pé àti mọ̀láìkà yẹn wà wọlé or something like that pé nǹkan tí wọ́n fi ń sọ pé kéèyàn borí ìyàn tó ní tí mọ̀láìkà bá rí ìyàn tó borí tó ní àpàdé wẹ̀ládìsí iná èmi náà kà ní kékeré hmm? ṣùgbọ́n <laughs> ah, nígbàtí àwọn náà rọra kéwú tán yóò dá kí a tún ṣe àyẹ̀wò àdíìfì náà so bóyá ah, ẹni tí mo sọ ni pé n tó dáa ni àwọn nǹkan wà tó jẹ́ pé mùkàmàláàtì ni fún ẹ̀sìn èyí pé yóò pé ìjọsìn èèyàn ẹni tí ó fẹ́ ka Quran tó sàlùwàlá ìka Quran rẹ̀ yóò pè kò á mì ní pé tó bá ka Quran láì ní àlùwàlá kò ní Quran Quran tó kà ò ní ládá ẹni ó ka Quran tó fi túràrí yóò pè ní kò mì ní pé tí ó bá ka Quran láì fi túràrí sára quran tó kà ò ní ládàá ẹni ó ka quran tó kọjú sí alkebla kíka quran rẹ̀ yóò pè ṣùgbọ́n kò á mí ni pé ń bọ̀ bá ka quran láì kọjú sí alkebla quran rẹ̀ ò gbogbo àwọn yẹn wọ́n ń pè ní mukammalati ni so ibẹ̀ náà ni ìborí tí mo wò wallahu alam so àyàfi tí a bá rí ẹ̀rí pé gbogbo obìnrin tó bá ṣiṣẹ́ kan nù ilé rẹ̀ láì jẹ́ pé níta tí ò wégele iṣẹ́ tó ṣe ní iṣẹ́ ìbádà tí èsì pé ìrùn kíkí ni iṣẹ́ yẹn ìgbà ọlọ́wà rẹ̀ so ká gbìyànjú láti láti wá hadith tí ẹ sọ insha Allah ta'ala títí ọ̀lọ́ tọ́lọ̀ bá ṣe ní ọ̀rùn náà so mo rò pé ibi tá ti dúró ní lónìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run bá kí ó fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí jìn wá assalamu alaikum warahmatullah